ikú odò sóhun ní gbogbo ẹ ikú odò ló ń gbogbo ẹ. ajo náà ilẹ̀ máa tó lọ alákìsà wọn ló lórí ẹ òbí wòsùwòbí ilé làǹbà rí wòsùwòbí ó rẹ mọ̀ nípa sọ̀rọ̀ ó jẹ́ ya ó jẹ́ ya bẹ́ẹ̀ ni lẹ́ẹ̀kan sí ó jẹ́ ya ìgbéyàwó ẹni lẹ́ẹ̀kan wọ́n bá ń tàn ọ̀rẹ́ má tàn ra rẹ̀. wọ́n bá ń tàn o ọ̀rẹ́ má tàn ra rẹ̀. come and see wetin I saw ó pọ̀ nígboro abracadabra ẹ̀. come and see wetin I saw èyí pọ̀ nígboro abracadabra ẹ̀. I wanna belong ṣàlò ti mọ́. bàbá gan èmi náà fẹ́ wá ríǹdì o. bàbá gan àní mo fẹ́ lo bùgátì. mo fẹ́ lo Ferrari o. láì ṣiṣẹ́ impossibility can never be possible. ikú o ikú o ikú o ikú mi lọ ikú o ikú o ikú o ikú o burọ́kúrọ́kú sójú ẹ̀rù ṣèkàṣèkà tẹ́rù ẹ̀ lọ́wọ́ sẹ́sà òótọ́ èèyàn fi ń tọ́ òótọ́ inú èèyàn fi ń ráyé gbé burọ́kúrọ́ jàre ìrọ̀ òun bí ẹni tí kò ṣiṣẹ́ ní ló má ṣe yó àní burọ́kúrọ́ gbàgbé ìrọ̀ òun ṣẹ́ẹ̀rì wọ́n jàre ìrọ̀ òun. ṣẹ̀jẹ̀ ikú o ikú o ikú irọ́ ikú o ikú o ikú irọ́ ikú o ikú ẹ ikú irọ́ ọ̀rẹ́ ó délé ra rẹ̀lẹ̀ tó pọ̀ ẹ̀ra rẹ̀lẹ̀ o ọlọ́run ní ọ̀gá kan tó fi ọlọ́run bẹ́ẹ̀ dáadáa wò láyé bẹ́ẹ̀ ni mo bá ń bá a lọ báyìí o lẹ́kùn sísá ẹlẹ́jọ́ lè má parọ́ mọ́ wọ́n rí ẹ lójoojú wọ́n rí ẹ lágbègbè wọ́n rí ẹ lóyìnbó wọ́n tún rí ẹ lágbègbè àlọ́ òyìnbó sọ pé òun rí ẹ ní ìwọ̀kọ̀ ará àgbègbè yẹn sọ pé òun rí ẹ oníwọ̀ máa wọ́. kí ló ń gbé wa kí ló ń gbé wa. aláàánú lálà èèyàn tó fẹ́ gbé owó fún mi owó yẹn ó ti gbé dọ́dọ̀ mi tán báyìí kókò kókó hand sí mi lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ nìkan ṣe bẹ̀rẹ̀ sí bá drag yẹn so drag yẹn lèmi náà wà lórí ẹ̀ mo fi tají. alálùlá ah! olórí burúkú ni ẹ o a ah, ò lámì lórí olórí burúkú ni ẹ ṣé o mọ̀ pé kò tó máa dùn mí láyé mi ni kí n sùn kí n ò rẹ̀ jí mi ṣé o mọ̀ pé ṣùgbọ́n yẹn tí má sùn wò lè má rọrùn sùn mọ́ ah, jọ ṣé o gbóyè lọ́wọ́ wọn mo fẹ́ gbà náà ni ẹlòmíì tún ń try láti bá mi drag bí mo ṣe lose ẹ̀ nìyẹn ó dùn mí ah. gan. ó lóun yọ ẹ tó gbà orí yẹ wà lẹ́yìn yẹn gan o tó bá gbowó yẹn wà á tẹ òṣìjòkú tó ṣọ́ọ̀ṣì lọ kí ló wà ṣọ́ọ̀ṣì tó fẹ́ jogún tí ó bá jogún agogo ajogun ìlú àbí kí ló wà ń bẹ̀ nǹkan tó ṣe ń fa wàhálà ni àbí tí n bá dẹ̀ mọ̀ kí n má gbàlé pẹ̀lú ẹ̀ nǹkan tí mo sọ náà ni ah, ah, ìkọsẹ̀já yí ẹ̀ ò dáa wàá máa ṣojú àánú wàá máa sunkún láì pín ọ̀rẹ́ tó nẹ̀ àbí kì í ṣe bẹ́ẹ̀ ó yá kò sí wàhálà má lára mọ́ láti ní ìlọ o. gbọ́ tó mo rò kí n tó gbàlé pẹ̀lú ẹ̀ àbí ó yá sìnkú kẹ̀yìn tán ẹ kọ́ sí táwọn kò ní lówó ilé tán kò ní lówó náà tán kò ní lówó omi tán àbí kó máa lálàá Joseph. tó máa bẹ̀rẹ̀ kó tún lálàá Joseph àlálà kó máa lálàá oṣù ni màlá tó ń lásán bá ní kó sọwọ́ náà kò ní lówó náà tán kò ní lówó omi tán àbí kó máa lálàá wọ́n máa rán párí gangan. bàbá gbọ́ èmi náà fẹ́ wá rédíò bàbá gbọ́ àní mo fẹ́ lo bùgátì mo fẹ́ lo Ferrari òun òbí bí ẹ bọ́ọ̀lù ẹ̀gbọ́n àwọn olówó àmì tuntun kan ṣe. bàbá ṣe ti kóra o bàbá ṣe ti kóra o. bọ́ọ̀nì má lálẹ́ o ó gbọ́ èèyàn fi ń ráyé gbé púrọ́púrọ́ jàre ìrọ̀ òun bí ẹni tí kò ṣe iṣẹ́ ní ló má ṣe ó àní púrọ́púrọ́ gbàgbé ìrọ̀ òun ṣẹ́ẹ̀rì wọ́n jàre ìrọ̀ òpùrọ̀ ẹnu wọn kì í ṣẹ̀jẹ̀ ikú ikú ikú ìrọ̀ ikú ọ̀ ikú ọ̀. ikú ikú ẹ̀ rẹ̀ ra rẹ̀ ra o Hello. Hey. I'm fine. Green, right? Yeah. I'm fine. And you? Good to see you. Nothing, man. You? ojú mi ò dojú rí tá a bá ń ṣe fídíò kọlà náà this is more beautiful. ọmọ pé bí ó ṣèlú pọ̀ ju kámẹ́rà yẹn lọ kò lè dágbé ni. <laughs> that's good you're beautiful. oh thank you so much thank you. Uh, wow. sorry ṣé mọ́tò ẹ mọ́tò ẹ nìyẹn. oh o fẹ́ fi mí ṣe yẹ̀yẹ́ <laughs> oh. it's too small right. small kẹ́ mọ́tò yìí pẹ̀lú mọ́tò tó gbé wa yìí dádì ò ní bínú kó gbé mọ́tò yìí jáde. Daddy, that's that's my car. The smallest of my cars, actually. Lele. Èmi ni Queen. Any car, see over less than 13 million, I don't use it. Yeah, I don't. 13 million. Ẹ fi ṣe ń bọ̀ láàárọ̀ yìí, jíwá gan ni mo gbé jáde kúrò nílé náà but àwọn kan mo ṣàrí wọn tó ń toná tó kámẹ́rà kiri àárín títì lọ́ba stop mi mo ṣàbẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ àwọn ń ya fíìmù ni àwọn ń ṣe kinní kan kí n jọ kí n jẹ́ káwọn lo mọ́tò yẹn èmi kẹ̀lẹ́ rí i am so nice like nice gidi mo ṣe gbé kọ́kọ́rọ́ fún wọn nìyẹn pé ẹ ṣàgbà wọn ni man take two hours three hours okay whatever it takes just use it and take it back to my place. jí wa gan. yeah. kọ́ lò. No, I'm going to be short movie. I love you. <laughs> Sorry, good afternoon, madam. How good afternoon? Please, what do you care for? Um, nothing. All right. Michelle, take anything. The bills is a minute. don't worry. I'll foot the bill. Seriously? màá dẹ̀ fẹ́ mu nǹkan bíi ṣá what would they serve me kí ló lè ní tí mo fẹ́ mu don't worry about it I don't take cheap things. wow <laughs> wow <laughs> eh. come and wetin i saw ó pọ̀ dìgbòrò abracadabra ẹ̀ eh. come and wetin i saw èyí pọ̀ nígboro abrakadabra ẹ I wanna belong ṣàlò ti wọ́n. bàbá gan èmi náà fẹ́ wá rí ní o. kí n admire mọ́tò yìí náà. obìnrin tó ń wo bíi pé kó jí lọ yìí ni ó ń surprise mi. lẹ́gẹ̀ẹ́ kí ló sọ ọ́nà tí ò dùn lẹ́nu ẹ̀yìn náà ó ti gbà yẹn ṣe jẹ́ sí ẹ ni àtúnṣe kékeré ládùúgbò ni mẹ́ẹ́ ẹ wà pẹ́ ẹ queen o ọmọ kan tí mo rí lórí dpl lánàá ẹ alpha ẹ o masari ṣe ọmọ fún ẹ just like that èló lọ fún mi ganan ó ga fún ẹ o mo wá need favour ẹyọkọ péré kọkọ fún mi ní kọ́kọ́rọ́ cross top kì í sáré lọ meet eh, client mi kan bí kan ṣe ṣe ṣe wáyé tí dèwì cost ni it's about two million dollars. yẹlo yẹlo yẹlo tó bá ń gbọ́ i just dey denge denge i just dey pull sí èmi kọ́ la láṣẹ ẹbí báyìí ìyàwó mi ló ní fáyà sè lọ́wọ́ mi ì ní ṣe anything mo ò lè ṣe anything. ọ̀rọ̀ jẹ ló ń sọ lẹ́nu màá ọ̀rọ̀ jẹ ni máa kóbìnrin ni rú lẹ báwo ló fi ṣe máa láì jẹ bí ẹ ṣì náà wọ́n sọ ní bíyàwó ẹ̀ ló ń ok tí bá ṣe ọmọkùnrin ẹ̀ sí tí mo fún ẹ picture bíi mẹ́rin ó bá lọ sọ ìyàwó ẹ̀ pé ok fine ṣe ìwo ìwo ni kí n mú o. o ṣe tó bá ń gbọ́ sá wọ́ọ̀ṣì wọ́ọ̀ṣì tí mo ṣe láti bẹ̀ wọ́n ń gbé mi lébàá ẹni tí mò ń jẹ ni mò ń wá bíbá yìí. ẹ̀ má ṣe báyìí ó mọ nǹkan tí mo sọ fún ẹ ìwọ kò fẹ́mi ní kí cross tó gbogbo tí mo fẹ́ ṣe ju thirty minutes one hour lọ thirty minutes one hour ó ti dé bí mo kọ́ sí mo sọ náà kò fún kọ́kọ́ lọ cross tó kò jẹ́ kí n máa wá tèmi lọ. ṣé o torí mímu gbọ́dọ̀ lọ́wọ́ ẹ sí ló ń fa òṣèré ìtẹ̀wé lọ́wọ́ ẹ. ṣé ọlọ́sọ pàtó ṣe kiri àdúgbò ni. èyí ni kí n lù sí ìyàwó mi. a ní mi ò ní rìn síbi tí ìyàwó ẹ wà. ok àwọn àdúgbò wo ni ìyàwó kí ló tó ń ronú. wọn ní fún ẹ ní custom wọn fún ẹ land rover. ṣé yẹn fi status mi ṣá ó mọ mi big girl. kí ni eh, cluster àti lauteri kí ló fi yàtọ̀. ok ok máa manage ẹ kọsíkò sí time máa manage ẹ. ẹ lauteri yẹn kan ti dájú cluster torí jíìpù lòun. oh a ní mo ti gbọ́ máa manage ẹ. and again <clears throat> hello tó bá fẹ́ jẹ́ jáde ẹ̀ o gbọ́dọ̀ gba lẹ́kì kọjá which is phase one o gbọ́dọ̀ lọ sájà o gbọ́dọ̀ lọ kòyí o gbọ́dọ̀ lọ sálẹ̀m o gbọ́dọ̀ lọ kẹjà gbogbo ọ̀nà ẹ̀ má yẹ kó ju ìkòròdú ìjẹ̀dẹ kéétu ọjọ́ta kankan. ṣé o sì kí ló dé. o lè lọ sọlọ o lè lọ kọta má lọ bí ayé o. ọlọ́run tí wàá mọ̀ ẹ́ àti pé ìyàwó ẹ̀gọ́ kí ló tó ń rìn kiri bí ayé lẹ́kì mọ́kìlì kan ṣé bí ayé olóhùn ni. distributor ni wọ́n ń distribute sí mi ọjà káàkiri ah, ah, ah, ìwọ̀nba náà lèèyàn distribute o kódà kí ọkọ máa rìn kiri gbogbo àdúgbò it's not a good thing no no that's not good anyway sórí ibi tèmi ń lọ kò jìnnà rárá Badagry ni. Badagry Badagry ni. Badagry. Hmm. ọ mo ti gba mọ́tò rẹ láti ah. agbára three fún mi agbáyé. àjọ ìdẹ́gẹ́dẹ́gẹ́ àjọ ti pò. mo fò wèrè yẹn náà bóyá. ó ní mo kúrò lálọ́ yẹn àwọn ìpá seven thirty pm. ah kúmọ́lù ni ọ̀rẹ́ yẹn. tí o bá nídìí obìnrin o jẹ́ kúmọ́ Juliet ó nídìí kú. ó tó yìí àbí bí ìlú gángan. àbótú ah, fi dé ìdìbò lálọ́ yẹn tí n bá lo ìdí ẹ̀ sí dp wá sí divorce ìyàwó ẹ̀ látòru àná ọ̀dọ́n. Ah, àjọṣe dẹ́ngẹ́dẹ́ngẹ́ àjọṣe po àgbáyé àjọṣe dẹ́ngẹ́dẹ́ngẹ́ àjọṣe po. ìlú báyìí lẹ́nu yẹn máa bá mi máa jókòó dè. onírànù can you imagine? wọn náà máa ṣẹlẹ̀ ní lákòótí jókòó lójú ẹ bá mi nu mọ́tò. kí ni wọ́n ń wo mọ́tò onímọ́tò bẹ́yẹn. ó admire ni àwọn èèyàn kan máa máa bọ́. mi ló ń wọ́ndà bó ṣe ń wò tó ń wò anyway bóyá nǹkan tó bóyá nǹkan tó ti wà lẹ́mìí ẹ̀ for a very long time and all that. Hmm. mi blame me. Situation. queen. queen. Ah. is everything alright. <laughs> i'm fine i'm fine <laughs> i'm fine sori bí mo ṣe ronú lọ yẹn ṣùgbọ́n mo kún báwo ni àwọn èèyàn ṣe ń jìyà nínú ìlú yìí báyìí ó ṣe mi kí n fún màá yẹn ní kọ́kọ́rọ́ mọ́tò yìí kó máa gbé lọ. no o lè fún náà àdúrú ah, ah. <laughs> mọ́tò yẹn ọ̀kadà lèmi gbé débì i'm telling you ah. How seriously. ọkùnrin tẹ́ lè pé lọ́kadà gan machine torí pàpàpàpàpàpà ló ń dún wọn bí. <laughs> you too funny. àbá máa fly bẹ̀bẹ̀ yẹn that's not nice ọ̀kadà. ó bá tiẹ̀ tún máa ń fẹ́yàn mọ́tò ẹni tó wà ní. o <laughs> mọ mọ́tò wa rà ẹ́. mo ń drive yàtì ẹ wa mọ́tò gan seriously. o hi him fẹ ok ọmọ kan ìwọ ọgbà kọ́kọ́ rẹ lè. ok bó ṣe dábàá ní kò gbé lọ rà bọ kọ́kọ́ tán ní sílẹ̀. ṣòro kàdà tó gùn yẹn we have to talk about it i will just get you something. let's talk about it. i need to get something. tẹ́lẹ̀ màá lọ tán ní sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. èmi àwa yìí rárá mi. ok àbẹ̀yìntà kí ló fẹ́ ṣe. fẹ́ sanwó omi tí mo rà ni. no you're with me. you're covered don't worry i'll pay you that wow. <laughs> All right. I, I, I love you. That's okay. Queen. Yeah. The restroom. Oh. Here. Okay. Thank you. ni mà. kí ló ṣẹlẹ̀. ẹ jọ mo fẹ́ rí yín ẹ yọjú ẹ jọ. ẹ jọ tí ń lo over thirty minutes nínú restroom ṣé kò sì ṣe wà ókè. mo wà ókè ẹ ṣe. ẹ àǹtí ẹ ní sùúrù èjò ń bẹ bèrè pé owó mi tí àwọn kúrà lẹ́ǹkan wọn ti fún mi. èló lowó mi tọmọ máa fún yín two hundred máa fún yín kí n tó lọ ó dàbọ̀. ẹ ní sùúrù mà ẹ ní sùúrù àǹtí ẹ jọ ẹ mọ ọkùn tó wà ń ta yẹn tẹjọ jókòó sí ìbàlẹ̀ nǹkan ó dẹ̀ pé wọ́n ní distance nígbà kan aráàlú wọn ń ta bí akẹ́ yọjú sí wọn o. aráàlú wọn ni wọ́n wọ́n ṣe tíátà wọ́n ṣe tíátà ni ó dàgbọ̀ má. Ah, mo ti gbọ́ ok mo ń gbọ́ ẹ máa ṣàlàyé fún mi lọ sẹ́kẹ́tì. ṣe dẹ̀rẹ́ àwọn pípé owó fún ìbọn wà rẹ̀ láì tá ní business pẹ̀lú wọn máa tún upgrade wáyé wọn tàbí bá ṣe business mi. ṣe rí bó ṣe ń tà láti explain fún mi yẹn ó dà ń pé confusion wa or something o ṣe try kò ní sùúrù kò farabalẹ̀ kò ṣàlàyé fún mi dáadáa. alright what i'm trying to say is this àwọn tó mú dọ́kúmẹ̀ntì yìí wá rẹ̀ ó fi gbà wọn tàlẹ̀ bá ṣiṣẹ́ papọ̀ tàlẹ̀ bá sọ ọ́ pọ̀ láti bá ṣiṣẹ́ tàbá lè bá wọn ṣiṣẹ́ mo fi nǹkan máa ní wọ́n máa tún upgrade wa bí bá ṣe lérò ni. <clears throat> so in tó ń jẹ́ kó yé mi sí ni people you trust you? Yes. lè fuck up right okay your which is my command To bá kó trust wọn go ahead bó ti àtẹkọ pẹ̀lẹ́ tinú secretary ó máa ń mú àwọn ọmọra kan sórí àwọn ọmọra yẹn ṣùgbọ́n onígbò wò sí mi bó tí wọ́n ṣe mílíọ̀nù ló wọ́n ń kà á ah, ṣùgbọ́n olú báyìí tó bá wà á jẹ́ kí dúró dúró wá báyìí wá wá báyìí táwọn báyìí ti wá ń bọ̀ láti ta wọ́n wá rí pé irú ìwà tó wà yìí wà wá wà yìí bá sẹkẹtiri máa bùsì máa lé máníjà fún máa fèsì máníjà máníjà wo ṣiṣẹ́ nídìí lọ́jọ́ olóṣèlú. ẹ ṣọ́ sà. Thank you gẹ́gẹ́. ayé ẹ̀dẹ̀ máa bàjẹ́ ni. dọ́kúmẹ́ntì ẹ sáìn ẹ sáìn ẹ. ẹ kúrò lẹ́sìn wọ́n ti fẹ́ sáìn ẹ. tọ́kẹ́ tẹ́kẹ́ nù ẹ náà lórí kúkọ ọmọ kékeré yìí ẹlẹ́yìn tó dàbí ọ̀pọ̀ ọ̀rọ̀ yìí kájẹ. iṣẹ́ ti tán mi báyìí iṣẹ́ ti tán mi ojú mi ṣé olùkọ́ lórí burúkú ni ẹ sẹ́kẹ̀tìrì ọmọ ilé yìí kí lọ́mọ yìí fi dá tó mi ìwọ ló máa sọ pé ìbìbì nothing is nothing kí ló tó fẹ́ kí n ṣe fún ọmọkùnrin nígbà tó máa bẹ̀rẹ̀ relationship wa ó sọ wípé sex no like you you no be any ó sọ àtúntò dá ẹ lóhùn ó fi gbogbo ní ayé mi lé lọ́wọ́ iṣẹ́ bàbá mi kó fi bàbá mi yíwọ́ lòun á dùn lẹ̀ ó lè fi wọ́ ó lè fi wọ́ màá pẹ́ màá para mi màá pẹ́ màá para mi ẹ ò dùn mí, irọ́ ni mò ń pa but má wo o ṣe rọ́jọ́ yẹn there was a mixed up if not nǹkan tó ṣẹlẹ̀ yẹn ò ní ṣẹlẹ̀ ó mọ̀ kí mo sọ fún ẹ pé bí ṣe kúrò lé jíwa gan ni mo gbé kúrò lé bọ àwọn oníṣíàtà rádaràda yẹn tí mo pàdé lọ́nà àwọn ọlọ́dà gbogbo wàhálà yìí sílẹ̀ so bí mo ṣe rush padà síbi tí other cars mi wà máa fi kọ́kọ́rọ́ lẹ̀ lẹ́nu ẹ̀ ni èmi kò start kan bẹ́ẹ̀ ni àṣé that crazy woman tó ṣe bíi tọ́ọ̀gì lọ́jọ́ yẹn tó ṣe bíi táùsì yẹn o lè believe pé ó gbé mọ́tò tiẹ̀ náà sí ẹ̀gbẹ́ mọ́tò mi òun náà fi kọ́kọ́rọ́ sẹ́nu ẹ̀ but ká ní mo wo plate number ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yóò ní ṣẹlẹ̀ so why I'm here is just to tell you that I'm so sorry babe I'm sorry má bínú ṣoṣo gbọ́ plate number ló dá wàhálà lẹ̀. Yeah. That is so nice. Uh, very big party. It was a very big party. Mo ṣì máa ọmọ ń ròyìn fún mi. Olórin bíi méje wọ́n bẹ̀bẹ̀ gan wa kọrin lọ́jọ́ yẹn. Hello bàbá ṣé ká wá kọrin níbi ah, popsi mi èèyàn ńlá ni mo sọ fún ẹ náà yeah èèyàn ńlá ni bàbá tó bí mi lọ́mọ. ó ṣe mistake ni. kí ló rí. èrò orúkọ tó jẹ kán fún ẹ kán lọ fún ẹ ọba ń wá olórí ibú olórí burúkú alágbàkó ìwọ ló jẹ kán mú. Ah. ó ti sórí ibú o ara ò fún ẹ ni o àgbákò orí ibú sì ló ṣe nọ́mbà one ló mú torórí ẹ ti fẹ́ burú. Eh, eh. olórí burúkú nìkan kan. Kẹ́mi ní sùúrù ṣé ìtura ẹ̀ tó fi yẹn ni. lórí burúkú yìí. so excuse me who's this. Kim, I àbúrò you burú ni mọ́mi ẹ jọ ọmọ olúwo lẹ́yìn o. oh my dad is a British and um, I'm a Nigerian because mo family fẹ́mi ọmọ Nàìjíríà ni. mi ní kẹ̀kẹ́ mi ní kẹ̀kẹ́ ẹ jọ ní Nàìjíríà ọmọ olúwo ní gbọ̀ngàn I'm actually from Ogun. ẹ wá ń sọ òyìnbó kò ní dáa fẹ́ni tó gbé nínú ẹ̀jẹ̀ níjọ́ tí yàrá yín bí yín ẹ tún kọ́ kí yàrá yín fún ewu ọmọ ayé ẹ̀ máa bàjẹ́ ni o why not. ẹ ẹ ẹ téyìn ẹkún poli báyìí ìyẹn ṣe wá tàṣe báyìí fún òbá kí ṣòro ìbúrú kí n tàṣírí ẹ̀ fún ah, ah, ah, àmọ́lẹ̀ wèrè bí o ti fi dà o kò lẹ́bi o ìwọ gbogbo tó fún wèrè láyọ̀ yọ̀ bóyá eégún ta mọ́ bọ́ọ̀sì eégún ta mọ́ bọ́ọ̀sì dìde. owó màdìrì. irọ́ o ilé ìjù màdìrì lọ tí màdìrì bá le tó báyìí wọn ò ní lù lọ́jọ́ jí lé ọdún léyà ó ní kéjì orí ibùgbé lẹ́yìn olórí ibu lélẹ́yìí o ṣé olùkí pákó wà lẹ́ẹ̀kẹ́ ẹ̀ ní kí wọ́n fi ń sárun abúlé olórí ibu tó wo egun ṣé olùkí ọlọ́run ló yọ tó o bá lọ kó fáírọ́ọ̀sì láyé lè ò lè bọ́ ń bẹ́ẹ̀ o tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fọ́mátì eléyìí àwọn àbóòrí márùgbà wò lè kó síbi tá yóò lò ó. Ah, ah. kí ni sáyẹn sáyẹn ò ṣe ń wèrè lò olórí burúkú ọlọ́run ló yẹ olórí burúkú lélẹ́yìí èyí tí ó dàbí egun egun tàmọ́bọ̀ọ̀sì yìí wá bó dáa

àtìgbà tí mo ti gbé wọ ọmọbìnrin yìí mo ti mọ̀ pé léṣù nìyẹn ṣé kò tó wọlé mo béèrè mo níṣe o change torí mi ò ní change kankan lọ́wọ́ pé tó bá ní hundred naira ni kò wọlé ó lè sọ fún mi pé o change jọ nítorí ọlọ́run kí ni five hundred naira ṣe jọ hundred naira. mo ti gbọ́ ìwọ mú five hundred yẹn fún mi jẹ́ ká tún bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. ṣé mo fún ni ọ̀rọ̀ tí mò ń bá ẹ sọ. ṣòrí pé lẹ́sùn ìwọ ọmọkùnrin ìfẹ́ yà nǹkan tí mo wá ṣe mí báyìí wà very very important sí ìgbésí ayé mi sí kàríà mi mi ò dẹ̀ fẹ́ wàhálà mo fún ẹ ní five hundred fún mi ní four hundred tó máa kù ní ọwọ́ mi láyé àti ní ọ̀run kí ni ọ̀rá wọlé lọ jẹ́jẹ́. big Lagos big girl. kí ló ṣe ẹ. ẹ tí ẹ lè wò ó pé four hundred naira ọlọ́kadà pé kí n máa mú lọ ẹ tún dúró. olóyè burúkú lè o keep the change. keep the kíni four hundred naira ó yà wèrè ni ó gòpó ná fún mi ni ó bá mi kan lé lóru ọmọ àlè ni ẹ four hundred naira. four hundred naira lè ọ̀rọ̀ lórí ibu ló ti mọ́rọ̀ lórí burúkú jáde four hundred naira ni mo fi ṣẹ̀. láyà ń bọ̀ chẹ́ńjì orí òpè. ẹ gbàgbé pàǹgọ̀ kàdà ọlọ́run gbé wa ga mo lè fún yín gbogbo ẹ̀kẹ́ máa mú lọ́mí kò fẹ́ báyìí jẹ́ ni. fún mi fún mi fún mi kí ni. sórí ẹ̀ òkú lórí burúkú ni ẹ máa ní chẹ́ńjì tẹ̀lé. ẹ jẹ́ máa fáwọn ọlọ́kadà owó ti wà lọ́wọ́ àwọn ọlọ́kadà ẹ fẹ́ fẹ́ wa gbogbo eléyìí tẹ̀ ń kó kiri ẹ máa fáwọn ọlọ́kadà owó ti wà owó wà alẹ́ òde àwọn oníkẹ̀kẹ́ máa wà lọ ilé parọ́ kù oníṣọ̀rọ̀ pé ni ẹ kò kó sí bàtà bàtà kiri láti ẹ wo. ikú ikú ọ̀la o ọ̀rẹ́ òde rẹ̀ ra tó mọ̀ ẹ̀ra rẹ̀ o pé ọ̀gá kan tó kù ọlọ́run ní bẹ́ẹ̀ bá gbà òun láyé mo bá ń bá a lọ báyìí o àtẹ́tẹ́ sista ẹlẹ́jọ́ lè má pààrọ̀ ọmọ wọ́n rí ẹ lóyìnbó wọ́n tún rí ẹ lágbègbè wọ́n rí ẹ lóyìnbó wọ́n tún rí ẹ lágbègbè àárọ̀ òyìnbó sọ pé òun rí ẹ oní ìwọ̀kọ́ ará gbèdé yẹn sọ fóun yẹ oníwọ̀ máa kọ́ o ìlòdè tó bá yọ ká ikú ikú ikú ìwọ̀kọ́ ikú o. hey baby ikú Bola ah, how are you i'm fine how are you. ikú o ikú o. gbogbo ẹ̀rọ ṣe rẹ́tọ̀rẹ́tọ̀ ìlàjì náà. anyway how far how far how far. ànáwọn hmm, kan tí mo ní kó bá mi ṣe ń kọ́. Hmm, àwọn tó yẹ kó rí náà ó ti bá mi rí wọn. definitely that's why i love you you are a darling <laughs> thank you join me no no no no no no ṣó bá tẹ̀rí nǹkan sójú mi ti ẹ̀rí lé mi could you believe because mo came, pé mi ò mm-hmm. I just left home with like two fifty k Be she bọ́ sábà buy two fifty k. yeah. kí no mọ pé kí n kàn tẹ ẹ mú dání oh. mo kàn ń ra àwọn èèyàn oríṣiríṣi báwo ni ṣé kò kún lóye ìyá ń jẹ àwọn èèyàn tí bá wow fifty k àwọn tó máa ń dúró sáàrin títí ṣọwọ́ bá yẹn ó understand mo fún àwọn kan bíi twenty thirty you know like forty k. èmi nice ah. mi lè kówó dání kí n má fún yàn. mi ò lè rí yàn kí yàn máa jẹ wọn ṣe wọn understand i was just like oh now mo kò ṣáà ń kówó yẹn ni. bọ́n mo ṣì ní bóyá bíi eighty k lọ́wọ́ báyìí. ó ṣe ní eighty k lọ́wọ́ ah, àwa ó dá kí yàn máa ṣòro ìgbà mi because. and with the situation of things in this country omo you just have to have mercy on them ọlọ́run àkókò mm-hmm. máa ṣàánú àwọn ọmọ ẹ̀kọ́ náà àti bá pẹ́ lu yìí mo máa help àwọn èèyàn gan anyway <laughs> eighty k yẹn mo fẹ́ mo sì fẹ́ nù pé. ọ oh, o ṣì ní eighty k lọ́wọ́. yẹ yẹ yẹ how oh, like eighty k. oh that's cool that's cool um, kí ni kí ló máa jẹ in fact tóyìn gan ṣe lọ tán sìn ni. Uh-huh. Um, so ọ̀rẹ́ kí ló ń ṣẹlẹ̀ ilé tó ń bless gbogbo àwọn èèyàn ìlú tẹsí mi náà gbọ́lá <laughs> sí mi lára. tó wọ̀ rí òṣèré díò tá a fẹ́ ṣe yìí tó bá ti click mi ní pariwo fún twenty percent ní tèmi ń bẹ̀rù. don't worry no no no no no tó bá jẹ́ sowó ni i'm i'm not so hard with it. Um, barman madam um, please come. èmi ò máa fẹ́ mú nǹkan kan. kí ló dé no no no I'm here. Oh, ah, oúnjẹ ńkọ́ ah, oúnjẹ wọn náà ìsìn gan. no o ní láti rí iyán pẹ̀lú ẹ̀fọ́ tí um, tó ń jẹ as in it's so so very nice. Yeah. Mm-hmm. um, mo bèrè Remi Martin lẹ́ẹ̀kan yẹn right. bẹ́ẹ̀ni ma. Um, how much is it please. Um, Remi Martin's one is twenty two thousand. ọ̀hún n kò ní ọ̀bọ̀n. kì í kàn fún wa. that's wrong mo fẹ́ kàn. ọ̀ ẹ̀ níbi èsì yẹn lọ́wọ́ right. yeah yeah yeah yeah. ó ti kún bíbọ̀ ayọ̀ Remi Martin. Uh-huh. oh. club the mo máa lọ fifty five k lọ́ máa ń your yọkọ me. mi. o oh, oh, lè price club o lè fi way bad now. Show àwọn <laughs> this is really cheap. I be sure go get on your phone I be just you have to eat something I be. Wait, you could say, mommy, i don't do cheap things i don't. <laughs> anyways show <laughs> um, show okay, ṣá. yeah i'm fine i'm fine. Okay. Good. Oh, is it? Oh. oh, thank you um, so um, kí ni bill mi yẹn e, e, gbogbo eléyìí àti tí ọ̀rẹ́ mi tó jáde yẹn jẹ. pẹ̀lẹ́ twenty two gbogbo ẹ̀ jẹ́ thirty two thousand one hundred ma. oh thirty two thousand one hundred um, pẹ̀lú vat right. Oh, okay then good. Hmm. Um, ọ̀rẹ́ mi ma take care oh The bill, Abby? Yeah, the bill. I'll take care. <laughs> yeah, yeah. <laughs> you don't have to tell me. Okay, thank you. Uh, so, oh, my sorting. Okay, ma thank you thank you. Oh, mọ nǹkan bíkọ́ tí mo lọ because our people yẹn mo máa ń help wọn gan ìyá yẹn kọ́ òkú poor pole chicken ni mo máa jẹ wọn bí mi rí kí n jẹ nǹkan mi lé ni. Ah, ó ti jẹ pole chicken wéwà yìí. Ah, ó gbọ́dọ̀ jẹ nǹkan <laughs> um, like you were saying ebi tó ní kí n lọ mo ti lọ bá ìsọfún wọn mo mọ sọ wípé sí iye wọn sí Yeah? Yeah, it's me. Ah, kí ló ṣẹlẹ̀? Ìgbà wo nìyẹn? Ha! Ah, ah, ah eh, calm down. Mo ti gbọ́, mo just calm down. Mo ti gbọ́, I said I'm coming. Ah! Ṣé wọn okay, sir? Ah. Queen, please, I, ah, I, I'm okay. Um, please, I have to go now. Um, Mom, see me. Wọ́n you want to ti ní asthma attack. wọ́n ti gbé wọn lọ family friend please I have to meet them there now. now. sure oh, need ní fly one abroad if you have to do that no, no, tell no, me. No, no me right i can do no no no no no no no Hello. Hello. Hello. Hello. All right. Okay. Um, um, Tokumbo. Um. Tokumbo. <laughs> no me ò kí n ṣe Tókunbọ̀. ṣọlá lórúkọ mi. ọ̀gùn ṣọlá mo rò náà ṣe rí ṣọlá àti Tókunbọ̀ ṣe eh, eh, eh, mm, UK let's ti lọ sí school yẹn ẹ rí i pé vowels kan náà uman ni ó máa ń jọra wọn tóyìnbó sound the same. yeah yeah uman máa ń sound nìyẹn ah, ah, ẹkùjọ mẹ́ta ìgbà tí mo rí grey ẹ yẹn ṣe ibi ṣe grey ẹ yẹn ni mo kọ flash báyìí ní pínpín ah, mo ní mo mọ nkú yìí mo mọ nkú anyway to bá jẹ́ ti grey To tẹ̀rí lórí um, baba pọfsẹ mi ni mo fi jọ. Ah, a máa ń tètè ní nǹkan bẹ́ẹ̀ family wa. ó wọ kí n máa mọ wọn máa mọ wọn. anyway ká tó sọ anything náà ẹ jẹ́ máa sìn sorry ẹ máa bẹ̀rẹ̀ what can I do for you. no no no no ẹ má ah ó ti pẹ́ tí mo ti rí yín ẹ jẹ́ ká kọ́ ya selfie náà. Ah, ah. ẹ fọ́ mi láì ṣe sẹ́lẹ̀. bí play ball débi tí máa hà tẹ́fẹ́ tó ṣe. ẹ má wọrí èmi mọ̀ yín dáadáa. okay. Hmm. Hmm. anyway ṣe kí ló ti ẹ̀ mọ̀ mi ẹ fẹ́ mọ̀ bóyá bíi Andre Rose you know. Oh, ṣe mo tó fọ ni um, bẹ ṣe wọ mi mo ronú gan. kí ló dé. yẹ um, mo ṣe lùsì ṣe mi. oh eh. that's so sad. ẹ thank you Um, n bá wá síbi bóyá tó ní máa every time Let ṣe pay a mommy. mọ̀ mi because omi ni máa mu ṣe rí ẹ̀dá tó bá ti ń ronú jù ó ní láti máa mú mi dáadáa hmm. àti ẹni tó bá ti ń ronú omi lọ rẹ ẹni láti ṣe kẹyìn easy torí ìpayà èyàn akọ̀ṣe gbí ó lọ nìyẹn ẹ understand bọ adẹ́pẹ́ ẹ̀rùn tí ojú mi mọ́. bẹ́ṣẹ́ ń bẹ́ṣẹ́ ń move n láti máa move pẹ̀lú yín àti n láti máa follow yín mi ì mọ̀ yín rárá bọ̀ mi ì lè sọ pé mi ì mọ̀ yín torí jọkàn èèyàn mọ̀ rìn. ok senator wo ní nàìjíríà lẹ́rù kojú yìí jọ. ó dà pé máa mọ̀ ó rà rí. àwọn kò pupa ni mi ò mọ̀ wọ́n rí. ó ah. oh, Demola Seriki ìyẹn ń kù mí kan ló mọ̀ rí nù nù nù kò ń ṣàwọn yẹn. ẹ táwa ni pop city. ah finito gani ọláréwájú solomon. oh yeah tí wọ́n wá láti Mushin right. yeah. Oh, ẹ ti rí ibẹ̀ dáàdi um, yín nìyẹn. Ah, ah, ah, yeah. oh that's nice. anyway ṣe ríṣẹ́ tẹ̀ ń wá yẹn àìmọye iṣẹ́ o iṣẹ́ kún ọ̀dọ̀ wa i'm gonna talk to him. okay mi bá fún yín nọ́mbà mi sìn. má gbà á gbówà lórí. tẹ́lẹ̀ bá wọrí àwọn èèyàn máa fi sí kọ́ nọ́mbà ni oh. bí n tẹ́gàn máa máa láti ipa kọ́ máa fi wo nọ́mbà. ọ̀kẹ́ wọ́n tún jù kún yẹn everybody yeah. i'm a superstar you know ẹ̀mọ́ tá a máa ṣe èmi á sọ fún báàmà ni á fún yín nọ́mbà mi àbí kò fún yín káàdì mi tó máa sáìn sẹ́yìn ẹ̀gún iṣẹ́ ti dẹ̀rọ̀. oh my god ẹ̀wẹ̀ ṣe gan-an. Ah, no no no mi lẹ́kẹ̀ẹ́ ọmọ àdúpẹ́ no mi lẹ́kẹ̀ẹ́ ọmọ àdúpẹ́ lọ́wọ́ mi ìyẹn bẹ́ẹ̀ ṣe wá romi ẹ má mú wọn. báàmà nìyá wa bí ń sìn á fún yín ní anything anything tẹ bá fẹ́ ni kẹ́ ọ́dà fún. ẹ ṣọ́ọ̀pù nǹkan tí mo bá mọ̀ mọ́. it's on me. kí n bèrè fún nǹkan tí mo mọ̀ mọ́. bẹ́ẹ̀ ni ẹ lè ti rí iṣẹ́. kẹ́kẹ́ máa mú nǹkan ìrònú jẹ́ kí máa mú mi o. no no no no you don't have to do that ẹ ti mọ̀ mí. oh okay ah, ah. ẹ ṣe gan sista ẹ ṣe gan mo ní àpèṣe. àsìkò tẹ mọ̀ mí yìí nǹkan gbọ́dọ̀ yàtọ̀ <laughs> ẹ ṣe gan. ẹ̀rí mírèkù ìyanu àṣẹlẹ̀ ńlá ìrìn. amen ẹ ṣe gan. hello barman. madam. ṣọ́re. okay ma. ọ̀wọ́n. okay. okay. okay kúrọ́kúrọ́ gbàgbé ah, ah of course ẹ mọ̀ fún ẹ má mọ̀ mi o sọ mi all right bye. ok ẹ ṣe bye bye ẹ ṣe gan. ikú bí mo kún yàn ṣe kún lé ayé ìtàn náà is by ọlọ́run máa gbé ọlọ́run ní kí n wá sí ilé mi báwo ni fẹ́ pàdé lórí mi rẹra rẹlẹ o. kí ló máa ṣe ń lọ àwọn tẹ máa ń tọrọ lọ́wọ́ ẹ tó máa ń fún lówó àwọn lẹ máa ń láì ẹ ẹ dẹ̀mú bẹ́ẹ̀ àrùn ṣe ṣoore fún yín mọ mọ mi bíbá ilé nìyẹn onígbà fún yín lówó. náà bínú bínú jàre. Ah, èèyàn náwó sí yín ó tún náwó sí mi ó tún ní náwó sí yín mo tún náwó padà ẹ̀dẹ̀ ń wà lọ́ọ̀kan. bẹ́ẹ̀ni mi náà náwó sí yín mo ní no problem sir. Ah, ẹ ní no problem màtí wàá mọ̀ pé no problem kí ló tẹ̀lé gbé ìkẹ́kẹ́ fún mi kan tí mo mọ̀ mu my friend kẹ́ fún mi kan tí mo mọ̀ mu jàre ẹ lọ fún mi ní ẹni sí tí ò nà kọ́ ah, mi ò fẹ́ tó nà kọ́ wọn ní kí fún ilé ní ti sá o. kí ló wọn ní kẹ fún mi. wọn ní pé gbowó lọ́wọ́ ẹ ẹni ò pé yes no problem mo dẹ pé yes. mi ò bọ yóò bá. wọn ní kí n gbowó lọ́wọ́ owó ẹja pẹ̀lú Remy Martins kan pẹ̀lú bottle water kan gbogbo owó tó jẹ is thirty two thousand one hundred. ọ̀nkú ẹ̀fọ́ ni o ah, wàhálà ẹ̀fọ́ ni ẹ̀rẹ́ ni sọ fún yín o ah, ibi tẹ́ ìwà ìkọlù ẹ̀kẹ́ ìwà ṣé bí tẹ́ ìkẹ́ ìwà rí lélẹ́yìn ni oh no no no no ẹ kẹ máa lọ bá wọn ní tíátà míì kẹ máa lọ ṣe fíìm ẹ ti fọ́nì jù hmm. àwọn tí mi mọ̀ rí ẹ náà jẹja wọn gba Rẹ̀mí Martins Rẹ̀mí Martins kọ́ ọba fẹ́ Martins ni. ẹ ẹ jọ ẹ wo ẹ wo bẹ ṣe lanú lẹ́yìn ó wà òkè ẹ wájú mi kí ni mo mú. bó tu èlò náà ta two hundred. gbogbo owó yín thirty two thousand three hundred. uncle point of correction okay gbogbo owó yín kọ́ owó tí wọ́n lè ń sọ my own money is two hundred naira okay ah. then i'm ready to pay it ẹ ti gbọ́. ẹsẹ̀ ẹ má ṣeré kéré sáà mi láìkí gbogbo yẹn tẹ́ ń bá mi sọ yẹn sá. ah thirty two thousand three hundred má gbà lọ́wọ́ yín. lọ́wọ́ mi bẹ́ẹ̀ ni sá. ok ah má fún yín. èló ni gbogbo sálárì mi sá. má fún yín sẹ́ ó dà pé sick ẹ̀ mọ́ tí mo sọ ṣẹ́rí ṣẹ́rí owó mi last money mi lélẹ̀ as in last kọ̀bọ̀ mi kò kù níwájú òkú lẹ́yìn four hundred naira mo mọ mi two hundred yẹ òun rè lọ́tọ̀ two hundred tó pè é máa fi gbé ọ̀kadà délé mi ni ọ̀nà lé mi jì máa fi gba two hundred lọ́wọ́ mi àná àgbàdo mò ń gbé àgbàdo inside àgbàdo station mo ti fọ pọt fún yín right. management ló sọ pé ká máa respect customer. kí lè bá ṣe. mi náà mọ nǹkan tí mi ò lè ṣe but in case tẹ́ ẹ̀ bá ní cash lọ́wọ́ ẹ má wọrí a ní pos nígbà ẹ sanwó síbẹ̀ àwọ̀ alert eh, management. oyin rè ó dàgbà ti yọ ní ẹ ó dàgbà ìmọ̀ tí mo sọ ẹ fẹ́ mi lọ́wọ́ ẹ ẹ jáde nígbà ṣàbẹ̀tò fún mi. thirty two thousand three hundred. ṣàbẹ̀tò fún mi. mo ń gba twelve thousand salary. àbí ẹ ṣe ẹ ó mi. ṣẹbẹ gbọ ẹ tẹkẹ yìí ṣẹbẹ ṣe wà yìí. ṣàpẹ kuru wàláì màá náà yẹn ẹ̀ka. mo rò pé ókè ẹ ti lálàá ẹ ẹ rí lójú rán pé ẹ nà mí lójú oorun. màá nà ẹ lójú ayé. ọlọ tún ọ̀dẹ̀ dara yín ni. níbo káàkiri níbo ẹ fẹ́ mi lọ́wọ́ mi. bàbá yìí ga. bàbá

Bẹ́ẹ̀ni. Hmm? Ṣé mo pé ah, hmm, náà mo ṣe máa ń wá sí bíbá all the time. Bò ó ṣe nǹkan tó ń dùn mí. Ó dẹ̀ ń dùn ẹlẹ́dàá mi gidi gan. Kò jẹ́ kí inú mi dùn. Kí ni nǹkan náà? Àwọn ọ̀rẹ́ mi wọ́n máa ń bomi pé bọ̀bọ̀ gànúgànú tó máa ń gbé sórí yẹn. Tó sọ pé lọ́ọ̀bù tó pè lọ́pọ̀ ẹ̀yìn kò sí yàn tí ò lè bù gbogbo arádùúgbò ló máa ń bú everybody ló máa ń bú àwọn ọ̀rẹ́ mi gan tó bá rí wọn pẹ̀lú mi ó máa ń bú wọn wọn náà mọ̀ yàtọ̀ láàrin èmi àti wọ àwọn ọmọ kọ àwọn ọmọ ìyàwó. ah àwọn ọ̀rẹ́ yẹn ò ní rírun ara olórí burúkú làwọn ọ̀rẹ́ tó ń bá kiri yẹn ayé wọn máa bàjẹ́ ni sórí tí mo bá bú yàn fara burúkú balẹ̀ ìgbọ́ tèmi yìí sórí ẹni tí mo bá bú sórí èébú tó ń wo ìfámìlì wa náà ti ń bú yàn ó lálẹ́ òun yẹn bí wàlálẹ̀ máa bú yàn tàyà fi parẹ́ ni sórí tí mo bá lè bú yàn mo ti ń ṣàìsàn ni bàbá mi á bá mi rí nílé. Ah, ah, eh, eh, eh, wá nǹkan mi sọ. Yẹmisí. àǹtí kò falẹ̀ ifá ti ń ṣe láàárín ìmọ̀ àti ó tún tún gbé wọn ṣépè ìgé. ìgbà má bínú. ìtẹ̀ ṣe wà mi ìgbàdúrà ti bá bímọ fún ẹ ọmọ mi jọ ẹ èmi gangan mo fẹ́ kó fìwà àjọ kò ń ṣe ìwọ torí mi láìkì wà tó ń wú sí. o sọ̀rọ̀ o lè bi lóyún débi pé wàá bímọ kó máa jọ ẹ àjọ ẹ náà kò lè jọ ẹ ṣé o fẹ́ lóyún ni. gani mhm. eré àbáwádà mo ṣe wà mo ti lóyún fún ẹ olúwayẹmísí ṣé kí n sọ ọkàn fún ẹ oyún mẹ́ta ló wà àwọn àwàdẹ ó máa ń lakọ ṣe n ṣàlàyé tí lómi bá jẹun tó bá yó wọn á lo lóyún ẹlòmíì dẹ máa ń lóyún tó pé oyún ojú ni for life jésù àfidé kò lè mm. bímọ èmi dà tó pé tí wọn bá lóyún báyìí wọn á ní ọmọ ló máa fi bí. oyún ọmọ lèmi ní o. <laughs> kẹ́ni sàn oyún ọmọ òṣìwò oyún ò fi ìtẹ́ lásìkò oyún ò yẹ ẹ ṣúdà kó lóyún kó o má bí ṣó fẹ́ lóyún ànírọ̀rùn ni kó o lóyún kó o má jẹun ọmọ yìí. ọmọ òṣìwò ló ń sọ ìgbà jọ torí ọlọ́run tí wò bá ṣe kà lórí burúkú èèyàn yẹn yàrá tí mo wà tèmi àtọ̀rẹ́ ìdájọ́ mánéjì ni ṣé wàá tún fẹ́ kó sì bèrò tiẹ̀ ni má ti kà ọ́ bí jẹ́ ń sọ fún ẹ o nísìnyí báyìí o tọ́lọ́kọ́bọ̀ tábà rí wàá wá pankéèkì ojú ọ̀rọ̀ tó yẹ kí wàá bẹ́ẹ̀ fi kunlé wàá san mójúmọ́ kan tán wàá mọ̀ yẹn mójú ojú ẹ wàá funfun jọrùn ẹ lọ ṣé wọ́n kún fún ọ ni ẹ tó kún fún ọgbẹ́ kò ní jọ dáa fún yín pọ̀ kéèyàn orí ọ̀rá dáradára báyìí àwítà ìwà wíńsìn òtíkògbò ṣéènì sọ́run oyún àkọ́kọ́ lóní àǹtí ọ̀dẹ̀ olùtìsàn àtọ́ báyìí ṣùgbọ́n tó bá máa lóyún ẹlẹ́ẹ̀kejì wá tí yóò fi lé ẹ̀ máa jàsẹ́nu ọ̀nà ni. kí ló dé dà ní o. tí mo fi jẹ́ èèyàn. ó kọ́ ń bú mi ò ń bú mi lóṣù mo lóyún fún ẹ ṣé wọ́n kọ́ ló ṣe síbẹ̀ ni. ṣé kí ni síbẹ̀ opportunity ló jẹ́ fún ẹ ìwọ last born mọ́ mi ìyá ètò ìtìlẹ̀ kan lé yín nìyẹn máa gbé nǹkan ọ̀run bí ẹ máa bẹ̀ tọ́jú ẹ àbí kì í ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní kí ni. tí n bá gbẹ létí wàá kọ́ra jùlọ òṣogbo lọ. ẹ pé kí ni. Ah, oyún bónus délé yín nìyẹn ṣebí mọ́ mi ìwọ last born mọ́ mi àfi yẹn ṣe bó láàrin ẹ padà lọ wo má padà lọ bẹ̀. láago mélòó tóyún ti wà nù mí mi ò ní fi ẹlẹ. ẹ àjọ máa gbé bí. ìgbé bo wọn ò ní rí wọn ò ní rí lá wọn ò ní rí bọ́tà bọ́tà lórí ibùkún tiẹ̀ lórí wẹ̀ wọn náà mo yún ní òòlù wọn mo bá yẹ ṣe bọ́tà bọ́tà lọ́tún tó ti lọ olórí ibùkún kọ́ sí ẹ̀kú tó bá bọ́tà o. òwe náà fẹ́ jẹ nǹkan tó lé olóṣì olórí burúkú olùyà èyí ó mà fẹ́ bá nǹkan tó kọ̀ kalẹ̀ jẹ́ ṣá bó ṣe lọ yóò ní délé òní délé pé àrùn bẹ́ẹ̀ ìlànà kò ráàbù ẹ̀ tó kété bá tó mọ ilé gbóni ọlọ́mọ òkúta gbà ó ń wọgbọ́n máa wọgbọ́n lọ bẹ́ẹ̀. Ah, abẹ́rẹ́ ló lè fẹ́ bá gbogbo nǹkan tó mọ kó kalẹ̀ jẹ́ you. mi fue three hours kọ́ni ilé mi fún ẹ o three hours kọ́ni ilé mi fún ẹ wa wọlé ń sìn kí ọ̀gá tó dé mi bá sùn wàhálà pa. ẹjọ́ yìí ń tẹnu mọ́ láti jẹta kí ló dé mo sọ pé bí tí mo fẹ́ ṣe ò pẹ́ rárá sórí eleven la wà yìí ẹ ti fẹ́ lọ bá ọ̀kadà ni máa gbé lọ síbẹ̀ mọ́tò dẹ̀ lòún gbé bọ̀ àwa ní tráfíkì mú wa àárín rẹ́ẹ̀rì one hour ni mádé bí twelve mo kọ́ sí ìdẹ́fẹ́ ṣe ìbóyá bíi two three hours mo ti ṣe tán. èmi sọ fún ẹ kí a kọ́ àwọn ìbára fún wàhálà pa madam three hours wo ti bẹ̀rẹ̀ sí ló ń si o tí o bá wo ló ń si ebi ń lọ nìyẹn three hours ebi ti lọ wọ́n ti lọ lọ́lọ́ mi ti gbọ́. Ah. ikú odò sóhun ní gbogbo ẹ ikú odò ló ń gbogbo ẹ àjò náà ilẹ̀ máa tó rọ alákìsà wọn ló lórí ẹ òbí òfòbí ìwé làǹbà yìí mo sọ bí ó fẹ́ mo bá sọ̀rọ̀ ó jẹ́ ìyá ó jẹ́ ìyá wẹ̀yìn lẹ́ẹ̀kan sí ó jẹ́ ìyá ó jẹ́ ìyá wẹ̀yìn lẹ́ẹ̀kan wọ́n bá ń tàn ẹ́ ọ̀rẹ́ má tàn ra rẹ̀ wọ́n bá ń tàn ẹ́ o ọ̀rẹ́ má tàn ra rẹ̀ come and see wetin I saw ó pọ̀ dé gbòòrò abracadabra ẹ. kọ́másì wetin i sọ èyí pọ̀ ní gbòòrò abracadabra ẹ. Eh. i wanna belong ṣàlò sí wọn. bàbá gan èmi náà fẹ́ wá rẹ́ńdì o bàbá gan àní mo fẹ́ lo bùgátì mo fẹ́ lo Ferrari o láì ṣiṣẹ́. Impossibility and never be possible. Ikú o, ikú o, ikú o. Oh, marvelous olùgbélé. Òun ni smallest property tí bọ́sí mi fílẹ̀ fún mi. Ọmọ èèyàn ńlá ni mí. Ọmọ èèyàn ńlá ni mí. We are rich. So, ó mì ní pé eléyìí ló kéré jù nínú gbogbo nǹkan tí bọ́sẹ̀ fílẹ̀ fún ẹ. Má máa ṣàlàyé fún ẹnu ilé, òun ló kéré jù. Oh my God. Yeah. This is serious. Um, wo? ranka daidai mama falle bawo ne mama talla uku tu awa sai tin bisibi ba ifa ti uga ba de kí kí ló máa ń ṣe gan-an ẹ tó bẹ̀rẹ̀ tí ma ti ń bẹ̀ ṣe kí ló máa ń ṣe náà. gẹ́gẹ́ gaskiya wala ni bana. ọgbẹ́ ni sọ ọgbẹ́ sọ kó sọ nítorí ọ̀pẹ owó ti dákun yẹn owó ọ̀gá náà kan ló dúró yìí láyé lápá yìí mo sì rà jẹ́ ká wọlé jàre tá a bá ti ń pẹ́ ta ìgbàkúgbà ló mọ̀ máa bá ní ìlú ìbàdàn. Jesus Christ. Oh my God. You've done This is beautiful. Ooh. The dining. Uh, it, it was actually imported from Italy. Oh, mean Yeah. I mean, woman love anything I take. Ó sọ pé àwọn nǹkan yìí àwọn nǹkan tó ní quality ni. Kí ló see lè jẹ́ mú living room? All right. All right. let's have a look. But that, that's fine. I love you, baby. I love you too. <laughs> Girl. Damn it. Oh my god. Lovely paint. The painting. How? Show me the painting it cost. Hello? Seven million dollars. Are you kidding me? It's not a copy. Original. Jesus. Oh. Baby, you're so rich. Omolowo ni mi mi I love you so much. <laughs> I love you too, darling. <laughs> um, ah, this is nice oh, grandfather clock. How? Àbò jáde àtọ̀ set. Ẹ má bínú. Oh, I love that clock. Ooh. It's oh. okay, it's okay. Jane, drop bag mi. Eh, let me drop me too. Ah. Hmm, bí ibi ò ṣe wá mọ̀ nǹkan. Um, Shortly later, one in way it's what about 120 million naira? Yeah, I can see. <laughs> so, mo kàn need owó ránpẹ́ kan three million naira. Torí ẹ̀ ni we can o bonanza. I'm just gonna sell it for 20 hem. No, no, no, you're not gonna sell it. Why? If gan tí mo wà ń bí báyìí mo ṣì ní five million naira that l'account mi. Oh. So mo kàn lè transfer yẹn fún ẹ, wàá dẹ̀ rí owó and irú ìwé eléyìí wàá dẹ̀ gbé fún mi original copy since today jẹ́ pé mi ni mo fẹ́ ṣọkọ ẹ mo kì í ṣọkọ ẹni. <laughs> i love you baby. i love you more fún mi lákàntẹ fún mi lákàntẹ fún mi lákàntẹ. Um, um, so just pass it. Um, three zero zero. Hold on. Oh, oh, okay, okay, okay. O ṣe jẹ́ ká ṣe later kí n kọ fún ẹ ní ìgbọ̀nsọ̀ máa mú ná. Ẹ ìwọ lọ ṣe yẹn yẹn ní kitchen. Okay, okay, wájú kò báyìí. All right. Tètè dé transfer owó sí ẹ. Ah, come on. You relax. <laughs> Honestly. <laughs> Mm, I love you so much, baby. I'm coming. Tó bá ṣe tán fún mi lákàntẹ. Thank you. jeep sínú ọgbà yìí. ìwọ̀n ṣó sọ. ok um, otmanda kí ló dé tó ṣí gate sílẹ̀ báyìí. sá lọ pàṣẹ ń bọ́lẹ̀ ni. bẹ́ẹ̀ ni sà. pa fẹ́ mọ̀ nǹkan náà wàá lè lówó pọ̀ o. Um, sorry. Tale tálẹ́yìn gangan béèrè and who are you. Um, ó yẹ kí n béèrè lọ́wọ́ yín furthermore pé ta ni ẹ béèrè because mi understand because bẹ́ẹ̀ ṣe ń wo ilé ilé tí fiancé ti tèmi jogún lọ́wọ́ dáàdì ẹ̀ òun ni ilé ilé and as a matter of fact ó yẹ kí n máa pe ra landlord of this house for today but ètò yìí pé probably àti marry and then ma marry soon ṣó yẹ yín so bí lè ṣe jẹ́ mi. Sorry, if I may ask your name. Bolu Oshikomaya, and your name too, sir. Um, uh, tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà nígbà kan ẹ ti lè máa gbọ́ pé wọ́n ní wọ́n fẹ́ fi lé erect tẹ́lẹ̀ àbí wọ́n fẹ́ ta or something um, nígbà kan nìyẹn nísìnyí gbogbo everything ti change um, as you can see nígbà tẹ́ ẹ̀ wọlé tẹ́ bá wo inú compound yìí dáadáa ẹ máa notice pé gbogbo àwọn nǹkan tó wà nínú ilé kò lè tú èmi àti fiẹ́nsì mi gan lò so àwa decide pé wá a ní láti fi anything rent mọ́ àbí kátẹ́ ẹ̀ta anything so àní nídìí anybody tá fẹ́ fi lé rẹ́ǹtì fún mọ́ àbí tá fẹ́ talé fún so tẹ̀lé máa lọ. Ah, ah, ah, mo ti ṣe orí burúkú mo ti tẹ́. kan ló máa ní shoe and nínú wọn so definitely ó ṣì kìlọ̀ kan ló lè yìí. Remove it, oh, command. náà ló máa dájì tó bá lo forty eight hours níbí ibi ló máa bá mi and tó bá dẹ̀ wọ́n kó kú pátápátá kó fi kú ṣeré kó dẹ̀ gbọ̀rún lọ ṣé o mọ̀ pé ibi tá a máa ń sin wọ́n sí wà mí so tó bá ti kú tán you understand ẹ lọ rí mọ́nú wò kó máa bá láìpẹ́ lọ àbá ìkú wà bá mi bí. Get out! no no no no no just leave her alone fi sílẹ̀ I saw jí a sọ ẹni tó nílé nínú ìrìn àtò àti tó wá dénú lẹ́nu. I said get up and give you. irú ọ̀rọ̀ wèrè wo ló sọ lẹ́nu yìí ní sùúrù o tẹ̀ lọ́kùnrin jáde nítorí pé ó fẹ́ ní kankan pẹ̀lú ẹ̀ tó wàá gbà ló ṣí ẹ báyìí ó wá wá sílé wọn sunkún lórí burúkú ṣe ní sùúrù ṣe bẹ́ẹ̀ nu etí ẹ̀ mú ṣe bẹ́ẹ̀ nu ẹfẹ́lẹ́ ó ṣe fi ẹnu ẹyẹ gbara ẹ̀ sílẹ̀ lọ́dọ̀ ẹ̀ kó tó di pé ó wá sílé wọ́n wákùnrin ṣe ṣí ẹ ó mọ̀ ná police station ni àbáyé ẹ̀ tẹ̀fẹ́ bàjẹ́ kí ló ti ẹ̀ porúkọ ẹ̀ náà fún mi dà oh. ah, àbáyé ẹ̀ ọkùnrin ṣe é báyìí ó dẹ̀ bọ̀ nílé náà sunkún ẹgbẹ́rẹ́ tó ń sunkún bí ọ̀dẹ̀. ó rọ pariwo. kí tẹ̀ lórúkọ yẹn náà bọ́lú àbíkí náà pè. fún mi fún mi jù kí ló ní tó ń gba fóònù lọ́wọ́ mi. sórí bó ṣe ń pariwo yẹn orí mi ṣe gbígbígbí ó vibrate. Ah, ó ṣe jẹ́ kí n pe bọ̀bọ̀ lórí burúkú ó ṣe máa ṣe obìnrin báyìí kí ló ṣe fún tó máa fi lù ẹ́ báyìí ó ní kò dákẹ́ ó mọ nǹkan tẹ̀ jẹ́wọ́ fún ẹ. kí ni kò ní. Ah. sójà náà ẹ rí. kí ni mo fẹ́ ṣe fún sójà mi ò lọ barracks ti débi tí sójà ti nà mí. o lálàá náà kò yá sójà náà ẹ rí. èmi àti sójà ò ní bísínẹ́sì sẹ́ kí kí ló dé tí sójà fẹ́ nà mí mi ò kọjá àyè mi. sójà ò lẹ́ni tó mọ̀ orí kankan ah. rárá. a máa ṣe nǹkan kí ni ìwà àti sójà dàpọ̀ àbó ti o fámìlì pẹ̀lú sójà èwo ni wàhálà sójà sójà sójà sójà sójà yìí. farabalẹ̀ ó lọ ṣọ́ọ̀ṣì kérúbà àti sẹ́ráfù yìí tó bá ń ṣe ìsọjí aláṣemọ́jú. queen nǹkan tó bá ti wọ́n bẹ̀ gangan gangan ni kò sọ o kúrò lórí ti sójà ń sìn o tún mú ti white garment kí ni nǹkan tó ṣẹlẹ̀ níbo lẹ ti pàdé. sójà fọ́ mi létí hmm? àwọn áńgẹ́lì ọ̀run bíi fọ́tì wọ́n pàtẹ́wọ́ wọ́n ṣe hey nínú orí mi. Ah, ó tún ti bẹ̀rẹ̀ ọgbọ́n kí ṣá má lọ bá bọ́ọ̀lù ní gbogbo ètò ìdá yìí àbí o ṣàfẹ́ kí n lọ bá bọ̀bọ̀ yẹn lọ fi ń parọ́ sójà ibo ló ti pàdé sójà kí ni bísẹ̀sì wo àti sójà tí sójà fi fún ẹ nígbà jù ibo ló ti rí wọn. sori bolu tó dárúkọ yìí. Hmm. ta ló jẹ bolu ibi tí bolu bá wà báyìí hmm. tó bá dárúkọ mi lẹ́gbẹ̀ẹ́ èpè méjìlá ni bolu máa ṣe láì fi kọ́ máa sí. Ah. kí ló dé ṣebí mi àti bólú mo ní mo ní kó máa bọ̀ pé ilé yìí fine kí a ya selfie ní sójà bàbá wa ń bẹ̀ kó sí ẹ̀bẹ̀rẹ̀ ẹjọ́. Ah. Hmm. queen queen ṣé kìí ṣe pé o tún ti gbé wẹ̀ lọ sọ́dọ̀ sójà because èmi ò rò pé selfie tó gbogbo kan lu ẹ̀kọ́ tó yìí o ní sùúrù àbí fámìlì bólú ní sójà so òbí abólú ló pe sójà fún ẹ tó fi nà ẹ báyìí ó gé ètè ìyá jẹ́wọ́ mo mọ̀ pé ẹsẹ̀ kan ayé hmm. ẹsẹ̀ kan ọ̀run ni bólú máa wà sójà ti tún dáa. Ah. ẹ̀yin méjèèjì ni sójà lù ní kùnrin ah, kùnrin ó tún ti gbéwò ìdílé sójà ó tún ti gbéwò ìdílé sójà mo ti wọ́n ní pẹ̀lú fake life tó ń live yìí kò pè é kò pè é o bó ṣe ṣe é láì ṣe bàrà. mo ti ẹ̀ dákẹ́ bó ṣe ń pariwo etí mi yìí mo ní flashback ìfọ́tí yẹn tún dún padà. ọ̀daràn ah, sójà lù yàn bí ọ̀sẹ̀ kan oṣù máa máa fi ilé ó tí lè mọ̀ nǹkan alùpùpù náà máa ń lùyàn gbogbo ètò tó rí lára yìí ó ti ó ti rìn kankan tó bá máa fi di bí ọ̀la wo ojú àtìgá tó yìí ẹnu yà ti tó kí ni irú láìfù wo ló wá sí irú ayé wo ló wá sí. ìgbà tí mo gbàgbẹ́ yìí orí bẹ́ẹ̀dì yẹn mo fẹ́ bára. ló bí mi wálé. ẹbí mi. n tí mo fẹ́ nìyẹn gbogbo nǹkan ni kó ra o ó ṣe bó ṣe wù ẹ́ ni o bó bá ń dẹ́rù bà wọ́n ládùúgbò ńlá kàǹkàǹkà ni ẹ̀hẹ́ o ti ẹ̀hẹ́ làyẹn náà sí ẹ̀hẹ́ sórí o máa ṣọ tí àwọn ìyá kúdí fi ṣe ìyàwó ọmọ wọn yẹn o ní òforoforo yẹn irú ẹ̀ ni mo fẹ́ o ẹ̀ẹ́ orí ẹ pé máa ra gbogbo ẹ̀ ọkọ̀ tó máa gbé wá báyìí bọ̀gìnì bọ̀gìnì báyìí ni tó pé táwọn ọmọ àdúgbò àtàwọn ìyá wọn tó bá rí báyìí àwọn ajá ọmọ yẹn rìn ládùúgbò gan tẹ́ ẹ́ èmi lọ́lọ́ ń ṣọlá fún ó ṣí ọkọ mi màá máa retí ẹ àwọn àga tó ló fẹ́ pààrọ̀ má gbàgbé o torí tí bí yẹn ti já wọnú ṣe ni mo tiẹ̀ ń jẹun lánàá tó kú jáde síta ṣùgbọ́n wàrà mi á dà fún ọkọ mi <laughs> ayé wa ti dà wa ti dolówó ẹ òkè ẹ kó lọ́ra wa tó bá ti dé kó pè mí á dà fún ẹ wá sóríire àwọn ọmọ àdúgbò yìí wọn máa gbà nítorí wọn máa fojú wọn rí èmi pàápàá mi nípẹ́ máa ṣakọ ládùúgbò ń bímọ ẹ o ó ṣe ó dàbọ̀ ọkọ mi ó ẹ̀hẹ́. ìkàṣìkà tẹ́lú ẹ̀ mo lọ sí sáà òótọ́ èèyàn kì í tọ́ òótọ́ inú èèyàn kì í ráyé gbé. àwọn èèyàn yìí tó jẹ́ wípé lẹ́yìn ọmọ kò sọ ọmọ ọmọ. òun náà ń pè ní olówó tó ń fowó ṣàánú as in she's one of the biggest girl in town bó ṣe wà yẹn ó máa ń ná owó bíi ẹlẹ́dàá ni kó mọ́la tó wó kọ kó sóye tí ó lè fún yàn ó lè ná five million naira léde in fact èmi gan bẹ́ẹ̀ ń wò mí mo ti jẹ́ nu láìrí láìmọye yes láìmọye ìgbà tẹ́ bá ń gbọ́ miss coin the one and only senator's daughter ọlọ́jọ́ ah. pẹ̀lú. <laughs> ẹ káàbọ̀ àǹtí. hello. ẹ ẹ jọ ìrè Ọlọ́run ẹ má bínú o. queen mo kàn pe. A ẹ a straight kò yé yín àti pé glow mi ò ní star ó dà pé kí n fọwọ́ kan ìbò ẹ̀rù ń bà mí actually yankee ló bí mi ah, wow that's interesting. <laughs> but almost every weekend, the man of treats came in the UK. Come again? Like every weekend. But now I just don't want to travel. That's why it's more pay. He wants to be by. And all the time, when I hang up with our presidents, ministers, and I just want to change the level, you know? Thank so, you, Bobby. Thank you, You're welcome. Hey. Eh, but, uh, I'm not being no. I said, but I said, we'll be by. ó dàbí ìgbà tí wọ́n bake bread nínú mi ni ah. and i'm hot. àǹtí ẹ má bínú èmi náà ti ń wò láti ẹ̀kàn pé bóyá kí wọ́n á fà nìyẹn bó mi ìfẹ́ disturb mi bó mú mọ̀ pé tẹ́ bá ti mí sí wa lára tán tẹ́ bá máa padà wá sínú ilé bí èsì mẹ́ta la máa ti fi hàn. láàárín ọjọ́ méjì tí mo fẹ́ lò yìí tí n bá lọ tún ẹ ti ara mi yan lọ. Ah! ẹ wò ẹ wò. sister queen ẹ jọ ń torí Ọlọ́run kí lẹ fẹ́ jẹ ohun mi kí n wọ kitchen kí n dáná fún yín. don't even go there. why. Ah, queen kò ń ṣòwe kò ń jẹ gbogbo àwọn oúnjẹ táwa máa ń jẹ yìí o ah, ó fẹ́ pa ni gbogbo àwọn ẹ̀bà àmàlà àwọn local foods tá a máa ń jẹ yẹn kò kí ń jẹ o bó ṣe wà yẹn àwọn intercontinental dishes àwọn ah. bíi Chinese bíi kò lọ jẹ lunch ní Oriental kò lọ sàbújá kò lọ jẹ dinner àwọn oúnjẹ yẹn ló máa ń jẹ kò kí ń jẹ gbogbo àwọn oúnjẹ tá à jẹ yìí o kò nǹkan tó mo fi òpó máa sọ ni wípé bó ṣe wà yẹn kò tiẹ̀ gbé wa lọ sí one of those expensive restaurants tó ti máa ń jẹun. yóò yóò yóò yóò no, no, no, no. You, you know why I'm here, right? Actually, yeah. I'm gonna pay every weekend in St. Louis. Then I'm a vice president gonna pay me. But I just want something different, you know. No, no, no, I need to learn. I need to... Where might you learn? Ẹ jẹ́ ká ká lọ ká wá náà ká meet àwọn ọmọ vice president kó yé yín ká darapọ̀ mọ́ wọn. By the time I'm done with you guys, I need to touch you up. Yeah mo máa gbé yín dé level tó yẹ pé you want àwọn gan ló máa fẹ́ mọ̀ yín mm. yẹ ẹ̀yẹ má bẹ lọ bá wọn nẹ́nẹ́ nẹ́nẹ́ you don't do that so nǹkan tó máa ṣe é sìn yẹ mm. let me learn èmi làwọn fúfú like what did you just call it fúfú fúfú yeah I'll eat that you know let me let me learn let me learn ẹ lẹ́ka màlà gbẹ̀gìrì àti ewédú all that too gbẹ uh, no. Uh, gbẹ̀gìrì. Let me start with the small one. Eh. Eh, oh. Not your fúfú ló fẹ́ àbí. Mm. Ọbẹ̀ wo ló máa láìsí? Ṣé ewédú, ẹ̀fọ́, or egusi or abi. any soup that looks beautiful anyway. Okay, nǹkan tí ma ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n bá ṣe fún àti ẹ̀fọ́. irọ́ o lè ṣe o èmi ni màá ṣe she is my friend. ah are you kidding me. no she is my friend èmi ni ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi oh, ni. ẹ ǹkan tó ṣe é mọ́ ìtura pé ní àǹtí. No, no, no, but me, like you, my papa, you know. Oh, it might be you, I know, my papa. She really ran me for life. I really don't want to be like, I'm not going to show you. You need to get some more. Don't get where she was going. I'm not going to. Kò ṣe dùn mí ìwà yìí, ah! Gbogbo nǹkan tó bá sọ fún mi rà yìí. Mo lè bọ́ ní Rọ́ṣẹ́, I can't stand the eye of the lie. Ah, a lot, a ah! lot. No, that's not good. Hmm. Ah, irọ́, ó dá, ah, no, no, no. bestie. Sure, enjoy me. Our bestie. Oh, òjò òwú wọ́n fẹ́ gbọ́ ọ̀rẹ́ mi lọ́wọ́ mi. I'm sure you will you might be initiative or ACY to budget. I'm just worried. She's came with my budget because of it. No, skin will change. Ah, skin will change Then, come on. Uh-huh. I'm just worried. Uh, it's okay, not an issue. Sorry, what's the time? Mm, to four. Whoa! Picture ni picture náà wò Hey. Oh, o tún bí ambulance ní UK? What? What? I am ti jà. So pictures lẹ́ what wọ̀ lẹ́ ń man? Ah, oh, ẹ tí mi ò bá dé pé ẹ bá ti rí Hmm. meanwhile ṣé message kankan wo orí fóònù mi. no kò sí message kankan kò sí no, no, no, no. fúnra yín. cash máa wà pictures yẹn lọ. Excuse me, where you in the restroom? Um, restroom. Um, this way. Okay, okay, let me just go. Okay. I'll be back. All right. Ewa, Ewa, sister Queen, Ewa, Ewa, Obaka. Oh, my God. Is it not she? chichi ọkọ ẹ má má yìí ẹ kò má lo ẹsẹ̀ yín lásán lọ ni ẹ wọ ojú mọ sáìsì wọn ṣá. ẹ má bínú ẹ bá fìfẹ́ wọ ìfẹ́ ni mo fi fún yóò wá látọkàn mi ní ẹ̀wọ̀. fẹ́ràn ọ̀rẹ́ mi ẹ jọ̀ọ́ kí ló ti fi lọ ṣe èwo ni o bá fi ń ṣe tí èdè ń bá fi ń ṣe ọ̀rẹ́ kó rẹ fílẹ̀ tó lọ èwo ni bàtà kókó fún un. ìgbà tí òkú kó rẹ nìkan kó rẹ dáadáa ní kílé tó ṣe kó bàtà ti tiẹ̀ wá. ìgbà tí mi wá kó fún wọn sí ìgbà ọ̀rẹ́ tèmi ni bí mo bá yẹ. mo ń ṣe kí ọ̀rẹ́ mi yìí. ẹ̀rẹ̀ máa jà wọ́n látàrí tó wà pé wọ́n máa bàjẹ́ lọ́wọ́ kí wọ́n ló fojú sí láti jọ tó ń wọ ọmọdé ìwà sí ọmọ yóò and èèyàn fi ń tọ́ òótọ́ inú èèyàn fi ń ráyé gbé purọ́purọ́ jàre ìrọ̀ bí ẹni tí kò ṣiṣẹ́ ní ló má ṣe yó. àní mo rọ́pù lọ́ọ̀dù abẹ́mi lọ o ṣẹ́ẹ̀rì wọ́n jàre lọ. òpùrọ̀ ẹni wọn kì í ṣẹ́jọ́ ìkú o ìkú o ìkú o ìkú o ìkú o ìkú o ìkú ẹ̀rọ lọ. You're welcome. Take a bun. Okay, so, message kọ́kọ́ wọ́n fún mi náà. Message wọlé. Ẹ yọ kan ti wọlé. Bọ̀ kí ló wà bẹ̀? No, ah, open it o. Ẹ mọ̀, private message. No, you guys are my friends. Just ah. open it. Did I hear you say my friends? Yeah, wow, thank you. You're welcome. So, can you open message in? Yeah, just open it. do. 5 p.m. Long close this evening. No, the traffic and all that. Then we were so slow, you know. Wo ìsinsìnyí la máa gbọ́kadà kẹ́ tó máa ti. Kí ni? Ọ̀kadà. Don't say that. Ọ̀kadà don't like it. Don't say that. Àgbọ̀dọ̀ ṣe dárúkọ ọ̀kadà. Ẹ má bínú ẹ má bínú jàre. Ókè ókè ká gbọ́kadà máa gbọ́kadà máa. Mi ìfẹ́ kí nǹkan kan ṣe yín. Ẹ bí mo ṣe mí sí olókèlókè tó létí yín ni mi ìfẹ́ kí nǹkan kan ṣe yín. fifty máa fún ní two hundred tí bá rí hundred máa fún four hundred tí bá rí tí máa fún five hundred k that's like one point five. ẹ àti ẹ wá ẹ dúró ẹ dúró ẹ lè lè ẹ lè ń bọ̀ ẹ lè rárá. àti èmi sọ èmi ìgbóyin dada ẹ mi pé tí bá fún mi ní two hundred thousand ẹ máa fún mi ní four hundred thousand. ìyá ọmọ òun fẹ́ mi. mo bọ̀. sójú ẹrú ṣèkàṣèkà tẹ́rí rẹ̀ wọ́n lọ sẹ̀ sáàrù ni òótọ́ lèèyàn fi ń tọ́ òótọ́ inú lèèyàn fi ń ráyé gbé gbúrọ́gbúrọ́ jàre irọ́ o bí ẹni tí kò ṣiṣẹ́ ní ló mà ṣe yó àní gbúrọ́gbúrọ́ gbàgbé irọ́ o ṣẹ́ẹ̀rì wọ́n jàre irọ́ o. òpùrọ̀ ẹnu wọn kì í ṣẹ̀jẹ̀ ikú ó ti sunmi torí kò yé mi ó kàn ń lọ òun bọ̀ ó kúrò ní yàrá orí kọ́ yìí ló wà bọ́lá ń torí ọlọ́run ọlọ́run tó dáa tó dáa mi ni mo fi bẹ́ẹ̀ o wá bí ọ̀rẹ́ ẹ̀ ṣe máa padà wá sí inú ilé yìí kó wá fún mi lọ́wọ́ ti tèmi mi fẹ́ wàhálà o torí wọlé mo bó ṣe wọlé o bó ṣe lọ́ọ̀sì tó ń pè tí ò dé lò ìwọ náà ni kò wá nǹkan tó máa lò tó máa fi fa kó fi padà sínú ilé yìí mi ò mi o mi jáde Oh, try to! kò sẹ́ni tó sọ pé Oh, try èmi náà try to. three hundred thousand ló gbà lọ́wọ́ tèmi náà kò ṣáà ṣe wọ̀ nìkan ló gbowó lọ́wọ́ ẹ̀. kọ́kọ́ mi kọ́kọ́ mi rárá kò bá gba three million naira lọ́wọ́ ẹ̀ she's your friend she's not my friend I don't know her mi ò mọ̀ rí. tí oh, ọ̀rìn sí ló ti dọ̀rẹ́ tèmi kò ń ṣe ọ̀rẹ́ tiẹ̀ mọ́ ìgbà tó ń gbá kílíṣì mọ́ tó ń kọ́ slippers fún tó ń pakuru mọ́ ó mọ̀ gbà yẹn ọ̀rẹ́ gbogbo wa ni ó jọ gbogbo gbogbo wa ni. ọlọ́wọ̀n ni jẹ́ she's not my friend I don't know her. sọ ọkọ náà pé ọ̀rẹ́ bẹ́ẹ̀ ṣe ṣe tẹ́ wá ṣe tẹ́ fi gbowó lọ́wọ́ wa stylishly kọ́ pé bá a sọ bá a sọ pé gbowó lọ́wọ́ ó gbà ọ́ lọ́wọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ tèmi náà ni ó jọ torí ọ̀rọ̀ rẹ̀. irọ́ irọ́ irọ́ ìwọ ni mo bọ́ ṣe dé ìgbà tí a fi ṣòwò ọ̀rọ̀ fún wa ah. kó máa wọ ẹ̀mọ̀ gbà yẹn gbà yẹn. Tóyìn ìwọ ṣe fi bọ́ lálẹ̀ tí ò bá fún wa lówó wa tílẹ̀ máa fi ṣú mo promise ẹ pé tó bá sòkò ní jí mọ́ I promise you that. kí lè sọ ẹni ò ní jí ah, ìwọ náà ní jí ìwọ náà ní jí ẹ ẹ fẹ́ pa mí àmì. ṣé màmá láti tẹ́lẹ̀ sí náà yẹ ẹ jẹ́ ẹni méjèèjì ẹ lẹ́ bọ́lá ṣé ìgbà rọ̀ ń lọ ti ṣe

èwo ni asun tó ní kí n jó ní àdúṣọ o yọ play anyone o yọ ọmọ tá ní kàrí ẹ ẹ mo gbà mo gbà mo gbà ọmọ tá ní kàrí ẹ ẹ àwọn bàbá plọmba rẹ o ah, ah, ah, àti mo sì rẹ yé o sàmàlà má wọrí mo fún ẹyẹ mo náà sì rẹ o pàṣẹ pàṣẹ ọyà fẹyìn oyè òsì rẹ o oyè ọṣọdì èwo ló tún fẹ́ wò ló tún fẹ́ jẹ́ ká sọ ọkọ̀ pàṣẹ omi yìí mo jẹ́rìí kí ló ti rówó eh. owó ìpò rẹ̀ mi kò ló ti rówó ju ìṣòro náà owó yín fowó mọ́ra owó yín fowó mọ́ra. mi ò fẹ́ kó wíìsì mi níbo ló ti rówó mo mọ bó ṣe rí i ìgbà tó bá kúrò nílé mọ̀ kó kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ níbo ló ti rí i. o gbóòórùn. ta ló kó tọ́lẹ̀ sínú yàrá. Ah, ọ̀rẹ́ mi bá a ṣe bá ń bí nù. àdẹ̀gbá. àṣegbà o mọ̀ pé irú àwọn yàrá báyìí a room self contained inú yàrá ni tọ́lẹ̀tì máa ń wà in fact kì í ṣe owó tiẹ̀ nìkan gan ló fi gbà àjọ dáwọ́ gbà ní kí n rán ẹ létí eré òsàfin níbí. òrówó gbà àjọ dáwó gbà ni ah. ó yá owó yìí ni kókó. gbogbo room serve èmi láyé mi eh, eh, with my status èmi a room serve can you imagine that. Hmm. how seriously. mọ̀ sí pé o wọn náà ń pè é kó gbé kọlẹ̀ hmm. eh, pé kò tẹ̀ láti pa wọn ọ̀rẹ́ mi náwó yìí. o ṣe àwọn ìyá mi dada hmm. tó bá ní cancer of the lungs àbò ní kidney problem. àwọn ah, náà ò tẹ̀ ní jẹ́ kárí gbogbo yẹn tí bá dó sẹ́nu lẹ̀kùn báyìí tí sì wọlé n eh. kò flash one thousand méjì kánsà lọ ní ìwúlẹ̀ <laughs> tó bá padà tó tún wá di márùn eh. kidney problem á fò tẹ̀lé lẹ́yìn. Ah, ọ̀rẹ́ mi náwó ẹ má jẹ́ kémi ní kánsà ṣáà kò oh, dáwọ́ bọ̀ mí dáwọ́ bọ̀ mí dáwọ́ bọ̀ mí ó jà. mo ń lọ sí ọ̀dọ̀ màámi ní next week eh. màá ná wọn ní ìyálàjà owó Michael Ọ̀tẹ́dọ́lá tó bá béèrè kó pàdé mi ní village ta ló aṣíwájú Bọ́lá mi Tinubu hmm. tó bá béèrè mò ń sọ tọkàntọkàn ni eh. kó pàdé mi ní village eh. máa náwó láti sísì dájí sísì eh. jọkejì níbo ìbojú ẹ̀yìn. wíì níbo ló ti rówó yìí. mo fẹ́ bá buhari ṣe mí ah, fẹ́ o ṣe ń ṣe báyìí ẹ̀yin ọmọ tálíkà kí ló dé ah, tó bá mú yín lọ lélówó bí kẹ́ bá bẹ̀ jẹ́ ni má má ṣe bẹ́ẹ̀ o ṣe bí tó ti rówó ti pẹ́ kó dà kó má tiẹ̀ fẹ́ fúláṣẹ ló wàá mọ́jú kúrò bó jẹ́ǹjẹ́ yóò dá oúnjẹ kí ni ẹ̀rọ náà kó dà ti gbọ́ lórí tọ́lẹ̀tì yẹn bóyá kọ́ wò ó máa ń láti kéde kọ́ fún ìyá ọba pé bí mo ti rówó fún mi. ikú ẹ àdúrà owó ìkú ọ̀rẹ́ òde lè ra ilé ẹ̀rọ alẹ́lẹ́ o yọ̀dà mọ́tò. Olórí burúkú lọ sí, olórí burúkú lọ sí ọmọ ìyàwó rárá rárá tó kún fún mi wọ́n tán mi tọ́lájára òde sọ fún mi pé wọ́n fẹ́ kìlọ̀ kan fún mi ayé òde ní ìjà lórí burúkú ayé òde ní ìjà yẹn máa bàjẹ́ rí rẹ. mi ò gbọ́ kí ló ń sọ yìí òun àwọn àwọn àwọn àwọn kí ló ṣe òṣùwò lórí ọ̀kadà. èmi ti mú lórí ọ̀kadà owó ìṣètò kún fún mi ni wọ́n kọ́nà torí ẹ̀ náà mi tọ́lájára owó mọ̀ kó wọ́n jẹ owó owó irú àgbàgbọ́ kúkú ló ní kí n fẹ́ rán sọ ni. ọjọ́ ah, ìṣáájú o. <laughs> Ah, mo fọwọ́ yẹn tẹ̀sẹ̀ láàárọ̀ yìí ni o. fẹ́ mọ orú ọ̀rẹ́ tó jẹ́ hmm? mo fẹ́ mọ ìhà tó kọ sí mi as a friend ó ń ṣe èèyàn. bẹ́ẹ̀ ni ó dájú <laughs> láàárọ̀ kùtùkùtù ó jí onu ẹnu lẹ̀ ó jẹ tọ́kí tí mo fowó mi rà ògbẹ́nu lẹ̀ ó mu drink tí mo fi owó mi rà ó tún gbé ó e mú abà láì ṣe láì fà láì dò láì tọ́ bọ̀ tí mi ò la ẹ mọ́jú mo wá fún one thousand lé ẹ lórí wọ́n ń jójú ẹlẹ́lẹ́yà iṣẹ́ ẹlẹ́yà bẹ́ẹ̀ tó ń ṣe léyà inú ẹ̀ ń dùn á ò dájú ìkà tó bá jẹ́ ọ̀rẹ́ gidi ni ó jẹ́ kó pè yá mi pé ẹ wá o ọmọ yìí ti ní fọ́ọ̀tì o ó fọwọ́ ká o ẹ wá mójútó kémi fọwọ́ bẹ́ẹ̀ yẹn ká iṣẹ́ kí ni mo ṣe. ṣé o bèrè lọ́wọ́ ibi tó ti rú o. o lè ní lọ gba ṣọ́ọ̀bù bó jẹ́ gálà ni mo rà fáwọn èèyàn lápúpọ̀ kọ́ máa ta ṣé kò dáa èmi náwó fún ẹ̀wọ̀n ń kó ó wà lọ́nà arúgbó lọ́nà fáwọn youth. tí wọn mọ pé jókòó lórí tó kọ́ fún mi. ìfẹ́ ṣe ọmọ tí òyìnbó bá ṣe mọ́tò tó kọ́kọ́ ṣe wọn kọ́kọ́ tẹsíwọn wọn wà kiri àdúgbò ṣé kò yẹn lànà èmi fi ẹ tẹsíwọn ni. ayé òní da ayé òní da ìyá tẹ máa jẹ o kò wá ní jẹ lọ́wọ́ yorùbá yìí tèmi torí àwọn àbókí ló máa lù ẹ pẹ̀lú owó orí. wọn bá wálẹ̀ kó tó bá sí lọ́ọ̀ ní òní sùúrù ọgbọ́n correction hmm? sórí ọ̀dẹ̀ ni ẹ gbogbo ló mú yìí o bọ́ta olóńgbò ìlọsàn gangan wàá béèrè báwo lọ ṣe ń jẹ ọ̀rẹ́ o owó tó fún mi o mò ń bọ̀ ta lọ o báwo ni gbòòrò ṣe rí o máa ṣàlàyé fún pé máa lọ. báwo ẹ ìgbà tó fún mi kì í ṣe pé kí ilẹ̀ náà ló fi kó fún mi ni. àdúgbò olùsìlọ́nà ọ̀dẹ̀ ni ẹ next time wàá lọ sí Òṣòdì lọ́dọ̀ àwọn MC lálẹ́ àwọn arúgbó máa ń pọ̀ lójú títì àwọn máa ta wòsíwòsì káfíńà pẹlẹbẹ mọkìlínì gbogbo àwọn nǹkan tí gbogbo ló máa pa wà arúgbó gbogbo wà arúgbó wà tó fowó fèkì gbowó kiri lọ́wọ́ arúgbó. kí ló ń fẹ́ fowó ṣe tọ́kọ lọ ọ̀run ni àtọ́ta ah, ah, pèsè lọ́run kí ló máa ṣe bí ẹ tí ò gan. mo ti ní fọ́ọ̀tì ọ̀rẹ́ òní lórí fáńtà eh. ló máa ṣe tẹ̀ fún wa rí. alẹ́ nígbà tí òun tiẹ̀ nírèyàn bẹ̀rẹ̀ dá sí rárá ló máa ṣe tẹ̀ fún wa. àbágọ́ èmi náà wà lórí o. àbágọ́ àní mo fẹ́ Impossibility can never be possible. Wow, my life has shot so alarming. kí n tó wà níbàyí. ṣé mi inú ṣọ́ọ̀bù yín lọ Come and see wetin i sọ ó pọ̀ abracadabra ẹ eh, kọ́másì eh, eh,

after I'm a killer. Mommy! Yeah, come on. Hey, hey. Yeah. I want you to see. Hey, you want to come on baby? Mami! Ah, ọkọ mi, wọ́n bọ̀. wọn ò tí ì rí mi ládùúgbò. máa jó wá gbowó lọ́wọ́ ọkọ mi. Mami, mo ń kọjú. Mami, mo Ọ̀dọ̀ àdúgbò ọ̀run. mọ́ rí mi o adéyọ ní dúró báyìí lọ o báyìí lọ o. lẹ́sẹ̀ yìí ọmọ yín ló dé yìí o. mo lọ lọ. ó dàbọ̀ ó dàbọ̀ jóná ilẹ̀ máa tó mọ́. alákìsà olóògbé òṣòbí ilé nàmbá yìí òṣòbí ó jẹ́yà jẹ́yà ẹ̀yìn ẹ̀sìn ó jẹ́yà jẹ́yà ẹ̀yìn ẹ̀sìn ọba tó ẹ̀ ọba tó ẹ̀ ẹ̀lẹ́ ọmọ yín ló ṣẹ̀ṣẹ̀ lọ. ọmọ ah. sí wetin na ìsọ ó pọ̀ ọ̀dẹ̀gbọ̀ abrakadabra ẹ̀. ọmọ sí wetin na ìsọ. ìyá ò ṣì tó bímọ òfò ẹni bá rí wọn sì bí wọn ṣe jókòó ìwọ́n máa bẹ̀rẹ̀ sí ní pítì wọn wọn ò ní mọ̀ pé ìyá ìyá ìyá òṣì tó bímọ wèrè kan tó kọ̀ wá sábúlé bíbá tó wà ń gbábúlé jẹ tó ń jẹ́ kó máa nà ọmọ lọ́mọ kiri tó ń náwó fẹ́ káàkiri ní àdúgbò ìyá òṣì ẹ wo tẹ bá rí ọmọ ìkẹyà kìlọ̀ fún kẹ́ kìlọ̀ fún gidigidi gan torí mi ò tọrọ owó lọ́wọ́ ẹ̀ tó wá fún mi lọ́wọ́ fake tó jẹ́ kí n lọ́nà fún màálà tí wọ́n fẹ́ nà mí tó fẹ́ lù mí tí wọ́n ẹ wo màmá ṣẹ́rí sí aláàárọ̀ bá ló máa dà fún alálẹ̀ máa reject ẹ̀ tí ọlọ́sàn bá wà ló máa ṣoríire ọlọ́run máa ń hmm, kó tiẹ̀ lè rí ni. back to sender. ọlọ́run ti ń jẹ́ kó tẹ̀lé. sórí olórí burúkú ni ẹ mo ẹ̀ṣẹ̀ rírú èèyàn tó jẹ́ ni ó ń pariwo fò ó ń pariwo fò ń sìn bí olórí burúkú oní pẹ́pẹ́ sí ń kọ́ o ọmọ pọ́wọ́ fún ẹ ó pé fẹ́ẹ̀kì mhm. ṣé wọ́n ta lé bàbá ẹ̀ ládùúgbò ní tán pín ti ẹ̀kùn ẹ̀ tó já sí fẹ́ẹ̀kì. ẹ̀yin náà kẹbìrì lọ́wọ́ ẹ̀ pé ṣé mo tọrọ owó lọ́wọ́ ẹ̀ kó tó fún mi lówó fẹ́ẹ̀ kó tó lọ́wọ́ fẹ́ẹ̀. olórí burúkú nìwọ kí ló dé tí wọ́n gbowó lọ́wọ́ ẹ̀. mi ìṣe nígbà ah, lọ́wọ́ ẹ̀ ṣé mo tọrọ lọ́wọ́ ìṣe bóun ló fún mi. ó rápà. ẹ ní kíni. ni. rápà. ní kíni. ẹ àwùfù ló wùfù ẹ sínú gbòò ó mọ̀ pa tẹ́nu ó máa ń fàyàn lẹ́nu ya ni hmm. bí ọba lọ ibi tó ti pé oúnjẹ patí ìgbà míì wàá jẹ oúnjẹ yìí tó ti rà ẹran mi àti kẹ̀ bí ọba délé bó bá gbọ̀nsẹ̀ kò burú sórí eṣiṣi tí ò bá gbọ̀fẹ̀ òun ló máa ń bòkú wọlẹ̀ nígbà tó bá ń ṣe wékìn aláìtónílá alá ẹnu aláhòmú alẹ́ etí nígbà tó bá tún rí pé ó ń ṣèsìn ìsìnfòkù á tún máa la títí tó máa fi gbé dé tẹ́ kò ní kú òun bẹ́ẹ̀ wọ́n wọ́ wa yẹ̀pẹ̀ bò ń tó dé bẹ́ẹ̀ nìyẹn olórí burúkú olóṣì bẹ́ẹ̀ náà ni mò ń gbóṣì ọ̀rọ̀ kan ní gbogbo abúlé yìí wọ́n lẹ́yìn wèrè kan tó pé àwọn ní àwọn bàbá ẹ̀ baálé àtàwọn ìyá ẹlẹ́kọ̀ọ́ àti ìyá kudi mo gbọ́ tí wọ́n ní gbogbo yín lọ sí ìdí òòṣà kan ẹ lọ ń ṣépè fọmọ mi ayé gbogbo yín ò ní da àfi tó bá jẹ́ pé ogún ẹbí yín náà pín tí mo pín inú ẹ̀ fún yín ẹ̀yin olóòṣì ọmọ tí mo ti fóònù ẹ̀ tọ́mọ ti sọ fẹ́mi pé àwọn mádà tó ń bá òun ṣẹ́wó o mm. bóyá àwọn lọ́ọ́ ṣe mistake o yípo mm. òun kówó mi ìbọn o òun á wá pín fún wọn padà kí n jọ nígbà tí mo ti pè pé owó yẹn ó dàbíi pé wọ́n ní lúrú wà nú ẹ̀ ó náà wọ́n á ṣe ń jì ẹ̀ olórí burúkú àwọn bí owó à ń fẹ̀ fún ah, olóòṣì. ó dùn mí pé kò ń ṣe ẹ̀yin ni wọ́n lù ó dì mí pé kò ń ṣe inú wọn lù bí wọ́n ṣe ń lu bàrà kí wọ́n tẹ yín sílẹ̀ ńlẹ̀ báyìí kẹ́tẹ̀ fẹ́ kú síbẹ̀ wọ́n wá gbé yín bẹ̀. wọn ò lè lu mímì tójú bọlé ọlọ́mọ pé oògùn ojú mi gẹ́gẹ́ bí ìyá lọmọ mi wá fún mi ẹ̀yin ni tójú bọlé ẹ̀yin ló le olóòṣì ó yá pàṣẹdà pàṣẹdà pàṣẹdà máa lọ. lọ síbo ẹ ṣáà sọ fún ọmọ yín tó ń jẹ́ queen yẹn ogun mọ́tò tó ń gbé wá sí ibi ìbàdí tó wá fi ń bùgà àwa gan ta jẹ́ local gan àwa gan ò bàjẹ́ àwa gan wà nílé àwa ń bẹ̀ ẹ wò mí àwa gan ṣe bí gẹ̀ tí wá ń bí bàjẹ́. wàá fẹ́ rìn kú ẹni tó rẹ́nì kejì ẹ̀ tó ń ṣoríire tó ń bu ni wàá fẹ́ rìn kú ṣé wọ́n lè lo rédíò fà ìwọ lè rọrẹ ṣe over. lọ́dọ̀ kọ́ ni ká lè range aṣáájá kan jọ kan. níjọ kan kò bá tiẹ̀ jẹ̀bi tó. tó ti gbọ́mọdé torí ẹ ti ń hewu níjọ kan pàṣẹ dàkọ́ máa kó sì lọ. olóṣì olórí burúkú gbogbo òdí òfò náà tó gbé sádùúgbò òbí sórí ire kan olóòrù àwító débìnrin òtútù sórí inú ooru. yí o ṣe. kásòrò. ó ṣòro díẹ̀ o ṣòro kan mo bá wà o ṣe bẹ́ẹ̀ mọ́mọ́ mi kún ì. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ah, ṣàdédé ni mo rí tí apá ẹ̀ ẹ ṣàmù kó kópa bí èmi ṣàdédé ni mo rí tí gbogbo apá ẹ̀ báyìí lápá bí ó dúdú kan lẹ̀ apá bí ó dúdú kan lẹ̀ àti lọ hospital kò sí gbogbo ibi tá a ti dé kò gbádùn o òun ló jẹ́ kí n wá bá yín pé bóyá ẹ lè mọ àwọn àgbààgbà bí tẹ́ ẹ lè mú mi lọ. èyí nìyẹn ni àbí làpá. kò tiẹ̀ yé mi mo gbọ́ ẹ̀ ṣáà wà bẹ́ẹ̀. ó ṣàdápadì bẹ́ẹ̀ kékeré nìyẹn wájú ọlọ́run àmọ́ ìyàbíyàmọ́ pọ̀ ó sẹ́ẹ̀ lè jẹ ìyá abẹ́ o. kí ló dé tí mi ní jẹ́ dáàdi ẹ ṣàánú mi nítorí ọlọ́run ojú òní tì yín. ara ẹ ti mọ́. ara ẹ ti mọ́. ọ ti mọ́. iṣẹ́ tá a máa ṣe ṣé owó ń bẹ sá. ṣáà ẹ̀ mọ́kún yìí ẹ ìṣòwò fake. dájú ẹ má máa sọ orú ọ̀rọ̀ báyìí kí ló fẹ́ fi fake ṣe. inú bá a ṣe ń gbọ́ lọ́dún sáà ń gbọ́ lóṣù náà lẹ́yìn ló ń bà wá ni. ẹrú gbọ́dọ̀ ọba yìí ṣé èèyàn àtúnmọ̀ àṣàárẹ̀ àtúnáwó fake dájú. ẹ gbé tọ́jú orí mi dé wọn tún gbọ́dọ̀ mọ náà rú mi báyìí. ọ̀lẹ́ ọlọ́run ní jọ́ náà yìí. ìgbà tí lówó wà nílẹ̀ kò ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ bá yẹn sọ oríṣẹ́ ẹbẹ̀ iṣẹ́ àwọn àjẹ̀nú ni àmúgbá rẹ̀ lágbára ọlọ́run yóò á lọ ah, lágbára ọlọ́run àmọ́ èèwọ̀ ọbẹ̀ rẹ o tẹ́ ẹ bá ń bọ̀ wọ́n jẹ́ èèyàn gbọ́ o ẹ̀ gbọ́dọ̀ wọ pátá ẹ̀ nílò bèrè kọ́yàn yẹ̀rì ẹ̀ nílùú ẹ̀bẹ̀ bá ti ń bọ̀ ẹ̀ sáwọ́dọ̀ gàdábóra ọwọ́ alálẹ́ wa ni o kí n kan wọ bùbá báyìí kò ní ní sí kọ́ṣẹ́ẹ̀tì èmi gan ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yẹn wọ́n ń bá mi sọ̀rọ̀ báyìí <laughs> wọ́n lè gbọ́dọ̀ wọ́ nǹkan <laughs> wọ́n lè gbọ́dọ̀ wọ́ nǹkan kan. wàhálà ṣe tábà ti dán iṣẹ́ ti ṣe ìrọ̀lẹ́ pa àwọn onímọ̀lẹ̀ tó ń bọ̀ kún ṣe èyí tó ń bọ̀ sáà ṣe wọ́n máa bó boròkò tó ní ìlú ọmọdé dẹ̀ níyì o. àdèmọ̀ tán ẹ ní ẹ ẹ wora ní kẹ́mi má bọ dúrọ́ọ̀sì kémi má lo kọ́ṣẹ́ẹ̀tì kí wọ́n á bá rú òkú bíi tiyín. àwọn ìjànú ló sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ah, ẹ wo bàtà ẹsẹ̀ yín tó bá dé bá mi kò dé tó yẹn. ẹ kọ́ rí burúkú ẹ kọ́ gbogbo rí burúkú lọ. ojoogun bàtà yín ni. lóṣù olórí burúkú. ẹ wọn lọ ara yóò yí bẹ́ẹ̀ ni. ó yí yóò yí. dọ́bù ni. jẹ́ ẹ kó dọ́bù ẹ̀yin kò lè bọ́ ń bẹ̀. wọ́n ṣe pé mi àwọn ọmọlẹ̀ wà ń bí o. ayé àwọn ọ̀rúnmọlẹ̀ yín ò ní da àtẹ̀yìn àti wọ́n máa jìjọ jọ. ààrẹ ti mọ yóò ẹ̀yìn ó ń là pa ní rírà. bàbá hmm. ẹ ṣàánú mi ẹ wo kó má jẹ́ pé ojú mi nìkan lè rò pé ó dúdú. kí ló dé. kò yé mi. kí ló ṣẹlẹ̀ ṣẹ́rí aago mẹ́jọ alẹ́ ò gbọ́dọ̀ lù láti aago mẹ́jọ yẹn hmm. di aago mẹ́jọ àárọ̀ mo máa máa gbẹ́ra bí ẹni tó ní kúrú báyìí ah, ah. kò wá sí kírìmù náà tọ̀nà ń ṣe. kódà àwọn onítíátà tó tún ṣe kírìmù ẹ mọ̀ pé ìyẹn máa tún wọ́n yàtọ̀ mo tún yáwó lọ ṣe. Ah. bí mo ṣe ń lò para ni mo ṣe ń dúdú sí i bẹ́ẹ̀ ọjà yìí rèé bàbá bíráǹdì mi rèé tí mò ń ta rèé ń rèé bíráǹdì yìí rèé mi ò gbọ́dọ̀ bàbá ikú bàbá. tó bá wá di aago mẹ́jọ alẹ́ sí aago mẹ́jọ àárọ̀ ìṣe ni inú máa ń yún mi nígbà táwọn èèyàn fún àtẹ̀dọ̀ mi fẹ́ kí n máa fúráṣì àmọ́ báyìí mi ò dẹ̀ rí ṣe màmá lọ́nú mọ́lẹ̀ màmá lọ́nú mọ́lẹ̀ bàbá ìgbà mi. fọkàn balẹ̀ níwọ̀n ìgbà tó o ti sá di mí wọ́n ní bọ́mọdé bá ti sá lọ gbà ó gbà ó gbà á àwọn tí fáwọn olóǹkà ayọ náà mọ́ tọrùn mi láti wọn ò lè jà rògbò èmi ti ṣètò ọ̀sẹ̀ pàwòrì tọrọ wọn dayọ̀ kékeré tiẹ̀ bọ́lọ̀ àtàpáǹlò rẹ̀ ta fa tiẹ̀. ibi abẹ́kọ̀ nìkó dé sí gbàgì lọ̀gá sọ kó kó làkókò sọ́gi ẹ̀là. káàrí ọmọkùnrin. ta ni ìwà àti tí nǹkan dà yín pọ̀ tẹ́ fa nǹkan kan pọ̀. tó dàbí òòrùn máa bínú sí ọ. sọ̀rọ̀ mi bí ọ. ẹ̀ẹ́dì kí ló yẹ máa ń ṣe àwọn èèyàn tààrà bẹ́ẹ̀ yẹn náà ní ìṣẹ̀yàn kan tó náà pọ̀ àwọn tí bá máa ṣe náà mi ò lè ṣẹ̀dá àwọn ọ̀rẹ́ mi lọ àwọn ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ rẹ. sáwọn ọlọ́wà ni ọ̀rọ̀ mi. ọ̀rẹ́ rẹ. ìjà náà jẹ́ àbí ilẹ̀ léèrè bóyá àwọn ọ̀rẹ́ rẹ. nǹkan tó bá jẹ́ àwọn ọ̀rẹ́ rẹ yìí ẹ rí o ìbá ọkùnrin ìlú ìbò obìnrin lẹ̀ yìí látẹ́wọ́ gbadé tí ìsáyà ọlọ́fẹ́ sáwó gbùrọ̀ kú dúdú bí erin álẹ́mì ilẹ̀ ògẹ́rẹ́ alákòwà gbáko yí adébórí sì kan wọn fa ọ̀la ìdúró títí tá a jọ sí kékeré lágede méjì ayé òun ọ̀run ìlànà sáwọn ọ̀rẹ́ rẹ ni láyé mi. gáàrí hmm? hmm. hmm. ọmọbìnrin aago mélòó ló ní ara máa ń já ọjẹ aago mẹ́jọ ni bàbá. ó ṣe bẹ̀rẹ̀ ni o. àrẹ. ẹ kékeré nìyẹn tí ó máa hun ọ. kílẹ̀ tún wí yìí bàbá. Ah, ah, kékeré ló tí ì rì kàṣàkàṣà bọ̀ ẹ̀gbọ́n rẹ̀ wo wo àwọn ọ̀rẹ́ rẹ̀ kọ́ lóyún sí ẹni tó ń ṣe ó yẹ kí wọn náà máa tó ń ṣe tẹ́ẹ̀dọ̀ fàǹtàn tó bínú. kò àkùlé jáwọn aráàlú màmí mọ̀ ọ̀já tó yẹn kò jáwọn.

wọn ṣiṣẹ́ fún mi mo fún wọn lọ́fẹ̀ẹ́ ní bàbá mi. fún wọn lọ́fẹ̀ẹ́ sórí eh. wá lòkó tì ó dáa náà hmm. jẹ́ kí n tún di onílẹ̀ léèrè. asáré tètè bá wọn lórí lórúkọ wọn pòkún òdùgẹ̀gẹ̀ bá wọn ń gbò lórúkọ wọn pẹ̀yìn ìyá mi òṣòro màgà. alẹ́lẹ́ àgbọ̀ orí odó ọ̀gọ̀gọ̀ òrùsọ̀sọ̀ àgbọ̀ ọbẹ̀ àìmọ̀rúkọ kúkúkú ó pa ni àìmọ̀rúkọ àrùn kárùn ó gbé mi dè. ikú mo mọ̀rúkọ rẹ má pa mí àrùn mo mọ̀rúkọ rẹ má sọ mí lọ́jọ́ ọ̀nà gbóróró ọ̀nà là ọ̀nà gbóróró ọ̀nà là ọ̀nà gbóróró ọ̀nà là. abúlé ni lóòótọ́. ẹ ti wá rí solution. ọ̀nà àbáyọ ti wà. Ah, mo mọ abúlé ìyá rẹ n ló ti fi ẹsẹ̀ kọ́ tó ti ṣe àṣìṣe yìí. Ah mi ṣe bẹ́ẹ̀ mọ́ náà káṣẹ̀ kọ́kọ́ yanjú ilé náà kí lọ́nà àbáyọ báyìí bàbá. ọ̀nà àbáyọ kódà náà bàbá òde rògbòdà yẹ̀pẹ̀ tá a mú gbogbo bíi idán ni ó ṣàlàyé tá a mọ̀ ká ṣe mo tọ̀nà títí mo dé ló soro gáso ara ọ̀pọ̀ ṣéèkì láyà mo dánmọ̀ ọ̀pẹ̀ yẹ kẹtẹ kẹ́nikẹ́ni ó má ṣe nà mí ẹni bá nà mí àríjà bàbá mi ògúnládé ògúnládé ọ̀pẹ̀ yẹ kẹtẹ igbó. ẹrù ayé mi ọ̀sán gangan la gbé tán lórí wọ́gbọ́ ọ̀sán gangan la lùkó tán jẹ ọ̀sán gangan lójú dẹrẹ́ ké lọ sí mògé bèrè awẹ́ lọ́wọ́ àtúkà kan ọ̀nà báyọ̀ ti wà. ìṣe bàbá. dúpẹ́ lọ́wọ́ orí rẹ̀ kò dúpẹ́ lọ́wọ́ bàbá òde rùdù dáyẹ̀ rẹ̀. ọ̀nà báyọ̀ mẹ́ta ní bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ rẹ̀ lára àwọn tó bu ègbé náà ìlú ọtí ń jà ọ́ yìí lábúlé ìyá rẹ ìkan péré làṣẹ bẹ lórí àwọn rẹ àṣẹ òun ló mú ọ ó wàá gbéra ó kọjá lọ abúlé ìyá yín èèyàn kan péré nu wọn ló láṣẹ lẹ́nu ìgbẹ olówó ń jà ó wàá lọ ó lọ mú wá sí àyín ló bá ilé mu débí omi ó wàá ṣàdúrà fún ọ tára rẹ ó wàá sàn padà. Hmm, ìyẹn náà dà ẹ wo ẹ mọ tán ṣe bàbá yẹn kò wo kíní fún ẹ ẹ fẹ mi ìyẹn á lu straight òun lèmi àlọ́ mú wa bí. ọ̀rọ̀ rẹ ò yé mi. alẹ́ yìí tó láṣẹ lẹ́nu yìí ẹ̀yin á wo kinní tẹ̀ ń wò yìí ẹ̀ má wo òun ẹ̀ fẹ́ mi èmi á lọ village má lọ mú wa bí. ṣé wo mọ̀ wọn tí wọ́n ná ayédèrú owó fún ni wọ́n tó ṣe ló mọ̀ wọn ìfọ́ ò rí yìí. kódà ìyẹn ò ní lè ṣe é ṣe ẹ jẹ́ ká mú ẹlẹ́ẹ̀kejì ṣé ìtọ́sí pọ̀ àbí tútù ti bílẹ̀ tó bá ti rà á igba ó lé kan lẹ́yìn tó rà igba ó lé kan táwọn eléyìí tí wọ́n fẹ́ dà wọ́n tó bá ti rà á kékeré ni ó wà gbéra ó wà lọ máa fọ lórí ta ìlú kọ̀ọ̀kan ìlú kọ̀ọ̀kan káàkiri àgbáláyé tó bá ti ṣe ọ̀rọ̀ ẹ ti dayọ̀. explanation yìí o ó dà fáwọn ọ̀rẹ́ yìí ẹ̀gẹ́ ni tí máa ra ẹyin yẹn mm. ṣé máa lọ sí èmi làwọn ọ̀ṣun ìlọrin wọn máa fọ́ ẹyin ni àbí yíbà láì fẹ́ ṣe yẹn. ọ̀ṣun kọ́ oògùn ìkọ́. wọ́ọ̀dù làgbàláyé ẹ̀yin lẹ́nu àgbàláyé wọ́ọ̀dù nìyẹn. ìlú nàìjíríà la wà yìí ó fọkàn níbí ó gbéra ó di London ó lọ fọkàn ibẹ̀ ó lọ USA ó lọ fọkàn ó lọ fọkàn ní India ó lọ fọkàn Japan ó lọ fọkàn South Africa ó lọ fọkàn Ghana. ẹ tiẹ̀ mọ̀ọ́lù inú mi dùn máa hmm? fọkàn ní South Africa ṣé màmá làfẹ́ rí bí màmá dáwọn ìlú yẹn. bó bá ilé ṣe. ẹ tó bá ti jẹ́ pé màá fún mi láfẹ́ rí yẹn ká lọ àwọn ìlú yìí. kí ah. n ṣe àwọn nǹkan báwọn tí n bá ṣe ah. ewu rẹ ó tún máa pọ̀ sínú ìwọ fún ara rẹ ló lọ rẹyin ló máa rìn káàkiri àwọn ìlú kọ̀ọ̀kan ó máa fọ ẹyin lórí tabẹ̀. oríta ìlú wo. Ah, ìlú kọ̀ọ̀kan lágbàlá ayé bó dé nàìjíríà bó dé. bàbá ẹ̀ understand. dẹ́yì. ọ̀hún. Oh, ààrẹ yìí máa ń dá ní ilé ọ̀hún nǹkan tèmi ṣàlàyé fún yín báyìí ṣẹlẹ àwọn olùtẹ dárúkọ yẹn láì sí visa èèyàn wọ ọbẹ ààrẹ ò ṣe mí gan mi ò rí ìlú yẹn wọ. ẹ gbọ́dọ̀ bá mo tún wá rí báyìí kí la fẹ́ sọ fún wọn kò sẹ́yìn bá tẹ̀lé mi tàbí lọ́dún òyìnbó tẹ̀lé àkọ́ṣẹ́ ló yá ọmọ amẹ́ríkà tó lẹ̀ sí india àti kó o tíkẹ́ẹ̀tì kọ̀ọ̀kan ẹ wọ ẹ jẹ́ ká mú kẹta já mú kẹta kejì ìfẹ́ ṣe kejì já mú kẹta eh, ó dá mú ó lọ wá ọmọbìnrin kan ọmọbìnrin tójú rẹ̀ bá fọ́ èèyàn afọ́jú kan ká mi ṣe. tó sì tún lóyún nú. ṣé o máa ń bà láfọ́jú yìí. tó wá tún wá ní ọmọ tó gbọ́ ọmọ pọ̀ sẹ́yìn tọmọ náà jẹ́ ọmọ ọdún kan tí ò lé tí ò sì dún lọ́dún kan tí ń tọrọ bára láàlè ó ti ní. àmọ́ ti ní. ọkàn rẹ ti balẹ̀ orí rẹ́rìn inú rẹ dùn ikú ayọ̀. ọlá ẹ̀rín kú ẹ dáre láti fi wákàtí mẹ́ta tí mo ti débí ẹlùgbà ẹṣígbà ẹṣin tíátà oríṣiríṣi àṣẹ burúkú ni. wọ́n ṣe tíátà ní. ẹ tẹnu wẹ̀ sọ kí n sọ̀rọ̀ jàre wákàtí mẹ́ta olórí burúkú ni bàbá ìṣá kó lè jára ni mo fi ń bó lé gan ah, solution máa ti wà. Ah, ikú irọ́ ló kú lọ. ẹ dúró lọ afọ́dún yẹn tó gbọ́ ọmọkọ̀ sẹ́yìn yẹn ọdún kan. ṣé bẹ́ẹ̀ sàtífíkẹ̀tì máa wà lọ́wọ́ ìbá fún ọdún kan ní sọ́wọ́n àlẹ́mọ lẹ́yìn ọ̀run ni. sàlẹ̀ ọjọ́ ìbéèrè. ẹ. mo lè lẹ́mọ̀ wọ ló yìí ó dà wèrè ni màmá mo lè fọ́ gbọ́ wèrè tẹ́kún sílẹ̀. ẹ ẹ mọ sẹ́kẹ̀. sọ gbogbo ayé òdùn fún ìfikún ta. ẹ lọ kò sí tẹ́lẹ̀ fi kún mọ́ òun kọ́ rẹ̀ kíkẹ́ ọ̀rọ̀ àlẹ́ jáde olùgbé àwèrè kí láì ṣe gun àgbójú ọjà. ó yà dán wò para kan mi tí o bá ní. ẹ wá kó síjọ ẹ kó síjọ. má para kan mi o ìná. a wákàtí mẹ́ta. ó pinnu ó jó yányán. ṣebí ara rẹ kúrú ni gbogbo orí rẹ inú ara rẹ ni ó jó. ikú irọ́ ni ó pa ọ́ ó sì sẹ́nu pẹ̀lú ajá yóò tó òkú rẹ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ ló kù lọ́ba ṣọ́ọ̀ṣì kàkà àtúnwọ̀n kàkàǹgà ọjọ́ ẹ̀yìn rẹ̀. come and see wetin i saw ó pọ̀ nígboro abracadabra ẹ̀. come and see wetin i saw èyí pọ̀ nígboro abracadabra ẹ̀. i wanna belong ṣáà ló ń ṣe wọ́n. bàbá gan-an èmi náà fẹ́ wá ríǹdì bàbá gbọ́ àní mo fẹ́ lo bùgátì mo fẹ́ lo Ferrari òun láì ṣiṣẹ́ impossibility I never be possible ikú o ikú o ikú ẹ ikú ìwọ ikú o ikú o ikú ẹ ikú ìwọ. kúrọ́kúrọ́kú sójú ẹ̀rù ṣèkàṣèkà tẹ́rù ilẹ̀ kọ́lọ́sẹ̀ sáà lọ́wọ́ òótọ́ èèyàn fi ń tọ́ òótọ́ inú èèyàn fi ń ráyé gbé kúrọ́kúrọ́ jàre ìrọ̀ bí ẹni tí kò ṣiṣẹ́ ní ló má ṣe o àní kúrọ́kúrọ́ gbàgbé ìrọ̀ ṣẹ́ẹ̀rì wọ́n jàre ìrọ̀ òkúrọ̀ ẹnu wọn kì í ṣẹ́jẹ̀ ikú o ikú o ikú irọ́ ikú o ikú rẹ̀ ikú irọ́ ikú o ikú rẹ̀ ikú irọ́ ọ̀rẹ́ ó dẹ̀rẹ̀ ra rẹ̀lẹ̀ tó ń bọ̀ ẹ̀ra rẹ̀lẹ̀ o ọlọ́run ní ọ̀gá ọlọ́run bẹ́ẹ̀ dáadáa wò láyé bẹ́ẹ̀ mo bá ń bá a lọ báyìí òun àtẹ́ sísá ẹlẹ́jọ́ lè má parọ́ mọ́ wọ́n rí ẹ lójoojú wọ́n rí ẹ ládégé wọ́n rí ẹ lóyìnbó wọ́n tún rí ẹ ládégé àárọ̀ òyìnbó sọ pé òun rí ẹ ní ìbọ̀kọ́ ará àgègè yẹn sọ pé òun rí ẹ oníwọ̀ máa bọ̀wọ̀ lóde kẹ̀kẹ́ ọ̀gá ìkú ìkú àti ìkú ìwọ̀. E Ipua, Ipua.